الحمد لله الحمد لله الذي الحمد لله الذي حلل النكاح وحرم الزنا والسلام والسلام على خير من تزوج وعلم كيف يتزوج نبي وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní òní ọjọ́ kọkàndínlẹ́ thousand twenty nine nínú ọdún ìgbàlódé ẹgbẹ̀rún ọdún àti ọdún mẹ́rin ọdún àti ọdún méjì ní ogójì ìjọ tàbí ìsọlọ́wọ́ ìsọlọ́wọ́ mo kí àwọn akẹ́kọ̀ọ́ ìmì ilé ẹ̀kọ́ nípa ọ̀gbìn ní ìlú ẹ̀kọ́ ọ̀rà níbí Àwọn tí ọlọ́run fi takoko ìdókòwò wáyé ní àwọn tí a ń darí àwọn darí tí ọ̀sọ̀ mùsùlùmí nílé ẹ̀kọ́ yìí àti gbogbo àwa tí wọ́n pè ká wa náà lápapọ̀ mo ti wá pé asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. wọ́n ní wọ́n fẹ́ kí a sọ nípa ìgbéyàwó nínú Islam àti gbígbó làwọn yẹn ti ń ṣe kà wá ní wípé bó ló ti yẹ káwa ti gbìyàwó ní ìsìlámù tábàkà mẹ́nu bá àfẹnu àtẹ́lù mọ́tò ṣe nítorí bí wọn tó bá ti yàtọ̀ sí ìsìlámù ẹ̀sìn mi ẹ̀sìn ìsìlámù lẹ́sìn wọn tó bá ti yàtọ̀ sí ìsìlámù ẹ̀sìn mi ìsìlámù gẹ̀dẹ̀rẹ̀ yìí ti bọ́ wá fún ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀láti ọ̀sán nìkan. àbúwá sọ nípa ìjọsìn nìkan. bí kò ti pé Ìsìlámù ó mú ọ̀rọ̀ ìmánì wá ìgbàgbọ́. Ìsìlámù mú ọ̀rọ̀ ìjọsìn wá. Ìsìlámù tó wá mú ìbádókò ẹ̀dá wá. ẹ wá rí ọ̀rọ̀ ìgbéyàwó ìyẹn tó ní ṣe nípa ohun tó ní ṣe pẹ̀lú ìbádókò ẹ̀dá àkọ́kọ́ náà agbọ́dọ̀ ìjọ lọ yé wa ife ìsìlámù yìí ó ti wá lóko òru káfíyàwó ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ́wọ́sọ ráì áyà kejì sí ní ogójì ọlọ́run ọba ní wọ́n lọ́kọ̀dá àwùsánná oṣùlá ní àwùjẹ́ká wọ́n yà á ń lẹ́mọ́ àdúrà ẹ̀dá mọ́tò wọ̀nyí jẹ́. ọlọ́run ní bàbá adìrẹ́ àwọn èèyàn kẹ́kẹ́ káàkiri ọ̀rẹ́ rẹ̀ ọlọ́wọ́ ọ̀rẹ́ àyọ̀ àwọn akéèké àwọn èèyàn kẹ́yẹ tí wọ́n níyàwó tí wọ́n sì lọ́wọ́. bákan náà ọlọ́run tún pàṣẹ inú sọ́ọ̀tún náà ọ̀run ááyà kejìlélọ́gbọ̀n ọlọ́run ní wa ẹ̀kẹ́ ya ẹ̀yà àmàmí gbó. والصالحين من عبادكم ولمالكم ọlọ́run ní àwọn tó jẹ́ àpọ̀nù yín ẹ̀fẹ́ yàgò fún ọ àtàwọn ẹni tó da nínú àwọn ẹrú yín ọmọ ẹ̀fọ́ lọ́run tó jẹ́ ọ̀rọ̀ yìí fún àwọn alákòóso nínú àwọn ẹrú yín lọ́kùnrin wọn ni àti lójijì wọn nínú àyà mi ní sọ́ọ̀tún ti sára àyà ẹlẹ́kẹta ọlọ́run ní sàǹkì owó mọ́ ọ̀sọ̀ ọ̀bà ẹ̀kún mìíràn ní sára ọ̀nà wọ̀túlẹ́ta ọ̀rùnà. ọlọ́run ní ẹgbẹ́ òde tó bá dùn mọ́ yín bóyá kẹ́mí kọ̀ọ̀kan fẹ́ méjì méjì ẹnìkọ̀ọ̀kan ẹnìkan lè fẹ́ méjì kẹ́mí mi tó fẹ́ méjì. tàbí kẹ́mí tẹ́lẹ̀ fẹ́ mẹ́ta kẹ́mí tẹ́lẹ̀ tó fẹ́ mẹ́ta tàbí kẹ́mí tẹ́lẹ̀ fẹ́ mẹ́rin kẹ́lò mi tó fẹ́ mẹ́rin wọ́n ló ti kọjú àlè ẹ̀rí. ìdílé yẹn máa yọ àwọn àpá táwọn lọ yí pé méjì méjì pé mẹ́rin nìyẹn mẹ́ta mẹ́ta mẹ́fà nìyẹn ó di mẹ́wàá mẹ́rin mẹ́rin wọ́n lé lè nípa mẹ́tọ̀ nìyẹn ó di méjì lóhùn ajá sí pé ọlọ́run àgbà pé wà ní ìfà ní ètò alẹ́ ìdàgbéyó ọwọ́ àṣìdá pé ọlọ́run tó ní mọ́mì kẹ́kọ̀ọ́ náírà náírà àwọn yẹn lọ́pọ̀ ìgbà káàkiri jàm onímọ̀ ẹ̀rọ ẹ̀rọ làwọn ènìyàn. nítorí wà nínú àgbọ̀ yẹ̀ sí òun ní pé èèyàn kọ̀ọ̀kan lè fẹ́ ìyàwó méjì èèyàn kọ̀ọ̀kan lè fẹ́ ìyàwó mẹ́ta èèyàn kọ̀ọ̀kan lè fẹ́ ìyàwó mẹ́rin. bí e bá ga lẹ́bi sọ́nà ọlọ́run àlùfáàlà tọ́lọ́ wọn bá fún nígbà láàyè láti fẹ́ ìlú mẹ́rin lọ. ẹ̀rí pápọ̀ lẹ́ máa ń pè ní mọ́kànlá àti máa ń pè ní mẹ́tàlá. àbáwọ̀ alàtùmọ́lé rọ̀jì ọlọ́mọdàlá àdùn àrùn lọ. wọ́n yóò lé wa wípé àlẹ́bi sọ́nà ọlọ́run àlùfáàlà agbọ́dọ̀ nígbàgbọ́ ìgbé inú agbára tó wà fáńdẹ́lì ìjọmọkùnrin tí ń bẹ fáńdẹ́lì irú èyí tá a lè lára ọkùnrin tó gbádùn ọgbọ̀n ní ń bẹ lára nẹ́bí nìkan ẹ náà lọ́wọ́ lára nẹ́bí nìkan ẹ ti ìyàwó náà nẹ́bí tọ́lọ́ wà ní wọ́n mẹ́rin náà agbára wọn tó tó sẹ́kù nípa rẹ̀ gbogbo ẹ tọ́lọ́ ẹ̀rí nínú àyà ni ó ti wá bí tó kòrò pé ká fẹ́ yàwó òun lọ́rọ́ náà ọba nípa kòrò ọlọ́run ní wọ́n ní ká àyà sí ní àdùnkálà pẹ̀lẹ́ fún mi ní àǹfóò ti fún ká tó àyà ìtẹ̀síwọ̀n ilé ìta ọlọ́run nínú àdìsá mi rẹ̀ nínú àdìsá fún ọlọ́run lọ́lọ́run òun ní ké láàrin ara yín ọlọ́run ti dáyàwó lẹ́sẹ̀ ẹ̀rí kọ́lọ́run ti dáadáa fún akọ tọ́bajá tí náà aláàjẹ́ dání yẹn ọlọ́run ní ká máa lọ sí ewúrẹ́ kí yẹn tó sí ewúrẹ́ sọ̀rọ̀ kó tó sọ ohun tí yẹn ń wíyé ẹ̀ mọ wàhálà sẹ́yìn oṣù àbákùnrin àwọn ní kí yẹn máa lọ fẹ́ àbí máa lu àbí àtò àbí ẹ̀fọ́ wọn ní kí yẹn máa lọ fẹ́ àwọn adìẹ ẹ̀ wàhálà sẹ́yìn oṣù kó tó di fáwọn ẹ̀rẹ̀ yọ gbọ́ ohun tí yẹn ń wíyé subhanallah ẹ̀ wá wò láyé lóde lónìí làwọn yẹn wà lọ fẹ́ wọ́n tún fi àbá àtọ́sí wọn pé kọ́wá gbà kọ́wá bòun ṣe tọrọ òun fún síbi àwọn tó ọjọ́ ọ̀sẹ̀ àtàjà. àwọn tó lóyún wa ń béèrè pé tó àdámú kílẹ̀ rí bẹ́ẹ̀ ní fájà oníbẹ̀ ajá yẹn ó lò kí òdodo pẹ̀lú òun ni wọ́n ní àhọ́ oníkórè rẹ̀ ti dàrú tó rájà ọkọ rẹ̀ yẹn tí wọ́n bá tó bẹ́ẹ̀ á sọ ìgbéyàwó náà wọ̀ fún yẹn bọ́ ọlọ́run rẹ̀ sí kó jùlẹ̀ kó jọ máa rìn gbòòrò. tọ́ba rí àwọn ẹja ajẹ́ ẹgbẹ́ rẹ̀ báyọ̀ fẹ́ wọn àdúgbò ní fẹ́ wọn ayẹ ẹ̀rí ọlọ́run ti fún nínú àríwá ti dáadáa tọ́lọ́run ti fún wa láti lọ́lọ́run ó já sí ìyàwó láàrin ara wa náà láti mú ìyẹn la máa fẹ́ ẹ̀rí ọlọ́run ti kíyàwó wà láàrin ara yìí ilé ìhà já sí ọlọ́run wa ni wọ́n já àdàbẹ̀ ẹni tó mọ̀ wá sí àkàn wọ́n rẹ̀ ọlọ́run wa fi sáàrin ìfẹ́ àti àánú ọlọ́run ní kíni náà fi dáadéka láàyà àjẹ́ ìfọwọ́ mi ní ẹ̀ka kẹkẹrù àdéhà fi sí ẹ̀fí ọlọ́run lọ́lọ́run lọ́lọ́run tẹ̀lé ẹ̀yẹ fáwọn ẹni tí bá ń ronú ẹ̀rí nípa ife Islam ti wá ní kòkòrò káfẹ́yàwó ìyẹn gbọ́dọ̀ sọ fún wọn ní káyàwó ńlọ wọn tàbí sọ fún àwọn akẹ́kọ̀ọ́ bàbá ti kẹ́kọ̀ọ́ ẹ̀dá kan já máa fààyè ní ẹ̀rẹ́ rẹ̀ já máa fààyè láti fẹ́ ra wa lọ́ní aláìlí ká máa fààyè ní ẹ̀rẹ́ rẹ̀ láti máa ti falẹ̀ mọ́ rẹ̀ ẹ̀ bí afárá náà tó máa ti sọ ọdí ọlọ́ àbùdàrà wọ́n mú sí àwọn ẹni mẹ́ta kan wá fún wa wọ́n ní àwọn ẹni mẹ́ta kan wọ́n lọ sí òṣìṣẹ́ ọlọ́run tó lọ wọ́n nígbà nẹ́bí sallallahu alaihi wasallam wọn a máa sùn lóru wọn a sì tún máa lè nẹ́bí rà bákan náà wọn a máa gbà wẹ̀ lọ́sàn-án nígbà bí wọn èsì gbà wẹ̀ ìyá rẹ̀ súnà níyà òkè sáré ọ̀rẹ́ yẹn bákan náà àtẹ́bí sallallahu alaihi wasallam wọn a tún máa fẹ́yàwó ẹ̀rí wọ́n á wò pé kéjọ tó ti tẹ́ òjò báyìí àwọn èèyàn bá ní adébíyẹ̀ àwọn nǹkan tó ti ṣáájú bẹ́ẹ̀ dàdú tó padà máa ṣe ọ̀kẹ́ ni wọ́n bá ní òun látòní lọ gbogbo ọ̀tẹ́ ọ̀hún pátá ààrẹ ló wọ́n máa fi gbàyàtọ̀ sọ́rẹ̀ yẹn. ìkejì bá ní òun látòní lọ gbogbo òru òun lẹ́sìlá lòun máa fi ṣe òun ò ní sùn rárá nkẹ́ká lòun ò ní jẹrẹ mọ́ nígbà ìgbà wa mi wọ́n ní kẹ́kọ̀ọ́ fún wọn fẹ́ yàwó àdéhùn sọlọ́lọ́ àgbàlá nígbà tó fi ilé àtẹ́bí wọn lọ àwọn ìyàwó àtẹ́bí wọn lè sì léèrè yìí lọ́dọ̀ wọn. wọ́n á béèrè pé àwọn ẹni yẹn dà àwọn aláṣẹ ìlú yẹn dà wọ́n bá yọjú. wọ́n lérò pa àdéhùn sọlọ́lọ́ àgbàlá yọ ọ̀dọ̀ bá wọn ṣe ìlà ni níjọba wọn sọ èké káàbà tó pẹ́ nìkan tẹ́ ẹ̀kọ́ náà ó sì kọ́ nínú ọlọ́run ọ̀sẹ́ni tó ní ìyànlẹ́bí lórí ẹ̀ tòun ti bẹ́ẹ̀ èmi bẹ́ẹ̀ rí i o òsọ́jú ti wà láàbùkù mo máa ń jẹ o mo ti tún máa ń sùn lóru bákan náà wọn àfúrú wọn ọ̀sẹ̀ mo lè ti máa ń dáwẹ̀ lọ́sàn-án ìyẹn àwẹ̀ tí ì sọ̀rọ̀ ẹ̀yà bákan náà gbà mí ìdẹ̀ni máa fi nù bákan náà wọn àtọ̀tọ̀ wà ní ìdíta mo ń fẹ́ yà o bẹ́ẹ̀ ọba fẹ́ kí n wọ́n jókòó wọn ò torí bẹ́ẹ̀ fọ́mọ̀ wọn mi kà ń sùn lẹ́bi ọ̀lẹ́ ìtàgé ìsara ni nínú àwọn ọ̀rọ̀ tí ń tẹ́wájú kòkòrò nínú Islam mo tẹ̀ sí jẹ́ mùsùlùmí nínú àwọn ọ̀rọ̀ tí ń tẹ́wájú kòkòrò pẹ̀ka fẹ́yàwó òun náà ní hadithi Mu'ammar ibn Yasar radiyallahu ta'ala anhu nínú hadithi tí Imam Nasa'i tí wọ́n gbé jáde ní ọkùnrin náà wọn wọn là Nabi sallallahu alaihi wasallam sọ ilé tazawwaju al-wadud ti ẹkún tèmi tẹ́ǹtì ti ara yín tó ti tó ti mọ̀ ìbéèrè máa ń wáyé ẹgbẹ́ mọ̀ láti wá mọ̀ pé ó ti mọ̀ sẹ́yìn ó ti máa tẹ̀ wò ni irú yìí sẹ́yìn ọmọ kúkú máa ń tẹ̀ irú yìí sẹ́yìn máa ń tẹ̀ ó ti tẹ̀ wò tẹ̀ wò lọ́ba padà ẹ̀ wá gbé yọ ó ti wò yẹn lè má gbé yọ yọ kàn tún tẹ́ǹtì dàrẹ́kítà mi yóò tún lọ mú mi ní ọba pélé ìyẹn ọ̀rọ̀ kọ̀ wà bẹ́ẹ̀ ìsìnkéyàn ọ̀yà wò. oníkéyàn máa wo fámìlì ẹni yẹn látẹ̀rẹ̀ ní tó fẹ́ fẹ́ ní agbá padà síbi àdéhùn yìí lọ́rọ̀ alábùdé rẹ̀ ní sàrọ̀ lọ́rọ̀ àpọ́n sí ìdókòó yìí náà. ìyẹn wo fámìlì ẹni yẹn látẹ̀rẹ̀ ẹgbẹ́ tó ìwọ tí mo fẹ́ fẹ́ yìí àbílẹ̀ kìlọ̀ ni ọlọ́mọ karùn-ún ni mo lọ́dọ̀ mi o. àwọn ẹ̀gbọ́n rẹ̀ kọ́ gbé lọ́wọ́ àìsàn náà mo ti gbé yẹn sí ọ̀kadì ajá tó fún àkọ́kọ́ ti wọlé ọmọ ni ẹnu níbẹ̀ wọ́n ti wọlé ọmọ. bó o wá báyìí wọ́n làwọn ń bẹ lọ́wọ́ rẹ̀. kejì kọ́ àwọn náà ti wọlé ọmọ ọmọdé bẹ́ẹ̀ àwọn ń bẹ lọ́wọ́ rẹ̀. ẹ̀kẹta a wọ́n yẹ kéèyàn fún yín pé a kò padà máa sọ̀rọ̀ wa tọ́tọ́ láyà. bó o bá yẹ fi inú àwọn kẹsíyàn àwọn pẹ́ẹ́sì tìyẹn máa mọ nìyẹn. adájọ́ tí wọ́n ti fún yẹn níròyìn yẹn ìgbélé wọ́n ti yọ ilé ọkọ ẹ̀ sọnù àti wọ́n ti ti díẹ̀ fúnlẹ̀ yìí pé ní àgẹ̀ ló máa bá kú láyé ẹ̀ pẹ̀lú ló ti náwó ìdẹ́kùnjẹ tó náwó yẹn tí wọ́n á lọ ra wọn lẹ́gbẹ̀ẹ́ ni ó ti tẹ̀ lẹ́yìn wọn lálàyé ká lẹ́bi sọ́kọ̀ wọn àtàlà tó ti fún wa nìyẹn pé obìnrin bẹ́ẹ̀ ti ti ara yín tí ó sì tún jẹ́ ní tí ó sì mọ ẹ̀fẹ́ torí ìgbà lẹ́bi yìí nínú ìjọ ni òtítọ́lẹ̀ nígbà tẹ́lẹ̀ yóò fi kún tí yóò fi pọ̀ ju ká máa fẹ́ra wa lọ́nà ẹ̀tọ́ káàkiri máa di ìta máa rẹ̀. nínú àwọn ọ̀rọ̀ tọ́sí náà níbi jáde sọ́nà ọlọ́mọ àlùfẹ́lá tí ń ṣe wá sí òkòrò pé ká fẹ́yàwó nínú Islam òun náà ní hadith Abdullahi bin Mas'ud rọ̀jì ọmọ bùkàlàní ètò ìṣẹ́nu kòkó ọ̀rẹ́ àti mùsùlùmí wọn bí ẹ̀yin ọ̀dọ́ mọ́nìsọ̀tọ̀ àdínkùnmí fẹ́ à ẹnì yóò tí ó bá ti lágbára àti fẹ́yàwó ẹ̀dùn yìí ó ní ohun tí ó kù ní ìrìnjẹ ó sì tún ní ara tí ó lò tó bẹ̀rẹ̀. wọ́n lẹ̀ tó bá ti wúra ẹ̀ lójú ní pípò sára ìrìn ẹ̀ náà lẹ̀ dára ẹ̀ náà. kájà náà àmọ́ àgbà yẹn pé kí pé dáhùn nìyẹn nìkan nìyẹn fi fẹ́yàwó ẹ̀dùn yẹn fi fẹ́ fẹ́ràn bàbá yẹn dáná àbí nǹkan mìíràn ṣùgbọ́n ẹni wọn dáhùn sọ́lá ló kọ́ wa lé ló kọ́ wa lẹ́kọ̀ọ́lé lórí ti fífi ẹni tó bá ti ní ewu tó lè fóbìnrin jẹ ìnáwó kò sì lágbára àti kékeré kéèyàn olówó rẹ pẹpẹ ìyẹn ti tó ti ààrẹ pẹpẹ ìdè bẹ́ẹ̀ ìyẹn ti ẹtí lọ́nà ìnáwó tí ẹtí ẹtí àwọlé ká má gbàgbé wípé tún àwọn ẹni tọ́lọ́ ọba àlejò alálòun máa tàbí lẹ́yìn fún ọwọ́ àtúnwọ̀n àtìlẹ́yìn ìnáwó yorí lọ́nà afa ẹni tó lọ fẹ́ mi ṣùgbọ́n ìyàwó tó fẹ́ kò torí kankan fẹ́ kò fi má ti balabala yìí wọ́n wà ní owó lágbájá tí wọ́n ní kó níyàwó láti jáde tó ní padà ọdún méjì àkọ́kọ́ ọkọ̀ adá ọdún méjì ẹ̀kejì tó ní kó níyàwó àti tó níyàwó lọ́sẹ̀ mẹ́rin òun mọ̀ bí ṣe ń dọ́gbọ́n síra rẹ̀ ṣùgbọ́n ọtí wọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ sí wípé àlùkáwà ló wà fún ọlọ́dọ̀ ọlọ́run ọba tó fáànà wípé àtìlẹyìn tó nínú àwọn ìtọ́ ọlọ́run ọba gbogbo tẹ̀sí máa ta àtìlẹyìn fún àtìlẹyìn tó yòrè tó dáadáa ẹni tó lọ sí ìgbéyàwó ṣùgbọ́n ìgbéyàwó tó fi ẹ ó ń gbèrò sí ẹ̀mí rẹ fi lè kú níbi pálapàla ni ó fi má ti ra ni bàbá tí wọ́n òjò lè fi náà wà mẹ́rin yóò tẹ̀lé lórí ìṣẹ́ ẹlòmíràn ní pàtó sára tí ì bá ṣe ní múndó lọ́lọ́pàá fún yẹn tó á ṣòro kí yẹn sílẹ̀ ẹ̀kọ́ dáadáa kọ́ wá padà sílẹ̀ dáadáa ẹjọ́ wọn á já sí pé ó bẹ̀rù àdébúra rẹ̀ ló di pàlàpàlà tó ti lọ fẹ́ yàwó ọlọ́run ti máa gbà àti sọ́kọ̀ bọ́ àtọ́lẹ́ tó kàdé ìjàpẹ́lẹ́ ìjàpẹ́lẹ́ ọ̀rọ̀ yọ̀ọ́ ọ̀tàlá ó ní ẹ̀yìn ọ̀dọ́ ẹni bá ti lágbára ti fẹ́ yàwó tó yìí ó ní ìnáwó tó lè ṣe kúdẹ̀ ní ara tí ó máa dùn gómìnrin fáyé ẹ̀sìn náà wẹ̀ kó tó ń lọ sí kí ni òun kọ́ lọ fẹ́yàwó. torí ìyàwó tó fẹ́ yẹn fáyẹ̀sẹ̀ wọ àkọ́tù ìlànàkọ́rù wọ àkọ́tù ìlànàkọ́rù. ìyàwó yẹn òun ní àti kí ojú ẹ̀rẹ́ ńlẹ̀ kò ní máa máa wò ní gàùngàùn ní gbogbo ìgbà. ẹ wà wá ká bá jẹ́ ọ̀dọ́ oṣù tí gbogbo àti bá tó kó báyìí oṣù yóò máa fi dìde ibi táwọn obìnrin bá wà yìí àtẹ̀wò tí ọ máa tẹ̀lé ní ẹni. ẹ sì ọlọ́run ọba nígbà tí ń kọ̀ fún gbogbo tó wà fún àgbèrè yẹn sì náà ọlọ́run kọ̀ fún rẹ̀. nítorí ọlọ́run ọba ẹ wá rí bí o bá ọgbà tó ti wàá wà nírú àwùjọ mi sílẹ̀ báyìí ojú ti kọ́dà ká wá àwọn yẹn àwọn yẹn tí wọ́n rí pẹ́ẹ́lí kẹ́mẹ́ lẹ́jú kẹ́kẹ́kẹ́ wọ́n lè wọ́n tẹ̀lé wọ́n ti fọwọ́ kẹ́ lára àbí ilé ìwé yìí lọ́yìn wọ́n lè wọ́n ìfẹ́yàwó yẹn wọ́n máa jẹ́ àkọ́jọ olùdásọ̀rọ̀ adébí ẹni rẹ̀ gúnlẹ̀ wà á sọ olùdarí adébí tó adé adébí tó ń bọ̀ àdùsọ́lẹ̀ ọwọ́ adé ẹni tí ò bá lágbára pààyè tó tó tó máa dà rẹ̀ ẹ̀ nítorí báwọ̀ yẹn kọ́ mo lọ́ máa jẹ́ wèjà wọ́n máa jẹ́ ohun tí wọ́n máa sọ tí ò ní ara rẹ̀ máa lé ní ìlékúlé bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó tẹnu ẹ̀mí jáde sọlọ́lọ́ àlùfẹ́lá tó fi tiwájú òkúrò pé ká lọ fẹ́yà òun náà ní àdéhùn ẹ̀mí báwò ilé ilẹ̀ ti máa ń kà nínú mọ́tòtò àbáyé àdéhùn àdáwáwé ìjà sáfẹ́tì sọlọ́lọ́ àlùfẹ́lá tó yẹ kó omi ìwúni àdéhù sọ̀dà kan kẹ́lí kọ̀ọ̀kẹ́ yìí kí máa dọ́dọ̀ ààrẹ ni ìyẹn yàwó àdáàdé wọ́n wá sí ànábìlẹ̀ rẹ̀ sọ̀lọ́mọ́ àbàdàsálà lédè tẹ́tí pọ̀s ó tún di aláṣọ tó bá di aláṣọ lára ìyàwó rẹ̀ á tún wá gba aláṣọ lórí ẹ̀ ànábì sọ̀lọ́mọ́ àbàdàsálà nílẹ̀ tí tó bá jáde ní níbi aráàmù ló gbé tí yọ gbẹ̀sẹ̀ àti òní gbẹ̀sẹ̀ wọ́n ní yọ gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ́ nínú àwọn ọ̀rọ̀ tẹ́sán náà nẹ́bí jáde sọ́lọ́lọ́ àlọ́sọ́lá tó ní ìṣèwádìí kòkòrò ní ìta lọ fẹ́yàwó ìdènà fẹ́yàwó islam ìṣèwádìí kòkòrò rẹ̀ púpọ̀ yìí. àwọn náà lọ́rọ̀ sáfẹ́ni sọ́lọ́lọ́ àlọ́sọ́lá ń tẹ̀wọ̀n nínú hadith abdullahi ibn amr ibn aas rọ́jà allahu ta'ala anhuma imam muslim rọ́jà jáde. wọ́n ní mẹ́tìlúni ọmọ táàrù wọ́n kẹ́yìn ìlọ́wọ́ lórí tuntun gbàgbọ́ ayé òní kéèyàn níyàwó kéèyàn tẹ́yàwó dọ́ta. bákan náà afọwọ́ àtàrí ìlú ìdúrẹ́ rọ́jì ọlọ́mọdé rọ́jì mọ̀tòlọ́ ó ní ọ̀tún láì sàn bá ṣe rọ́jì ọlọ́mọdé àdúgbò ọ̀tọ̀ ọkùnrin dọ́gba ibi tó ti tẹ́yàwó. àfáàfin ọmọ tí ń béèrè ibi tó ti tẹ́yàwó wọ́n ní mo ní ìdí ìtẹ́yàwó wọ́n làbá فإن خير أهله الأمة الكون النساء ẹni tó máa lóore jù náà lè lọ́mọ yìí òun lẹni tó bá níyàwó tó níyàwó kódà sí ẹsẹ̀ ọ̀gẹ̀gẹ̀ lọ́fẹ̀ ọmọ ìṣẹ́ tó bá ti fẹ́ ọ̀gẹ̀ ló pé méjì tọ́lọ́ máa kó fún onígbà láàyè ló pé mẹ́ta tọ́lọ́ máa kó fún onígbà láàyè ló pé mẹ́ta. ìgẹ̀ni tó lóore jù náà lè lọ́mọ yìí òun lẹni tó ti fẹ́yàwó rẹ̀ pọ̀ ẹ̀ẹ́dì ká fẹ́yàwó islam tó wá lórí kòkòrò rẹ̀ ká fẹ́yàwó lọ́nà àdá rẹ̀ islam tó wá lórí kòkòrò rẹ̀ kódà ìwọ ni kéèyàn fẹ́ra rẹ̀ lọ́dà ọ̀dà oríṣi làwọn yẹn fi ń tẹ́ra wọn lọ́dà níṣì ló àfọwọ́sẹ́ni níṣì àwọn yẹn àwọn tí ọ̀nà ẹ̀mí ni wọ́n fi ń tẹ́ra wọn lọ́dà o ẹlòmíì nílẹ̀ ọdún sára rẹ̀ òní ní máa ń dín mọ́ yóò ní sórí fóun lè fi báyìí gbogbo àwọn kan ló ń fẹ́ ṣe àti haram ni ìwọ ni o. Abọ́ àbúrò nàbí wọn kọ́ wọn ní anábì sọ́lọ́ bọ́ àlùfẹ́lẹ́ wọ́n ti ta àbọ̀ náà bọ́lùmọ́tọ́ rọ̀jì ọlọ́run tara ń mọ́. Ní pé ọmọ àtẹ̀rà rẹ̀ lọ́dà ọ̀ kọ́ máa sọ fún wọn ní fẹ́yàwó wọ́n ní torí káàtó sálámà sọ fún òun yóò da fáfá wa ni àwọn ọba kẹra àwọn lọ́dà ni ṣùgbọ́n ní sọ́kọ̀lọ́ àgbàlá ọgbà kàkó rẹ̀ àgbọ̀lọ̀ kẹra wa lọ́dà kódà nítorí kíṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ àtúntò sálámà yóò da nìka òun nígbà náà àwọn sọ̀hábà wọn lọ jáde pẹ̀lú ìṣẹ́ ọlọ́run sọ́lọ́gbọ́n àlùfọ́lá kò sóbì pẹ̀lú wọn wọ́n á fẹ́ gbàyọ̀dá lọ́sọ̀ ìṣẹ́ ọlọ́run nígbà tára wọn fẹ́ máa gbé síbò láti wá sí báyìí. ṣé ká ká tẹra wa lọ́dà káàrò fi ní gbé mọ́ ojú ọlọ́run ní káwọn bá yẹ wò. dípò bẹ́ẹ̀ àdébí sọ́lọ́lọ́ àtàlábáyọ̀ dá fún ọ kí wọ́n ṣe ní káàbù mọ́ta òun ní ìfẹ́ obìnrin ìdánilẹ́kọ̀ọ́ kan èyí tó padà di àárọ̀ títí tó ìdánilẹ́kọ̀ọ́ táwọn ẹni tó ń pè ní sí àwa lórí ẹ̀dínlẹ́yìn àwọn ẹlẹ́sìn ṣì àrẹ tẹ̀lé ń lọ fún ẹni mùsùlùmí o ọ̀dà ẹ̀rọ amílẹ̀yàn àwọn ni wọ́n máa ń tẹ̀sí lẹ́gbọ̀fẹ́ kéèyàn tẹ́tọ̀ ní ìdásílò kan ní ọ̀sẹ̀ owó pé kò tún kan ní ìfìfẹ́ ọ báyà yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ náírà jọ́pọ̀ ọ̀sán èló ní ọ̀jẹ̀ lóṣù ẹ̀ ń fi ṣe ìta ọ̀hún ìlẹ́gbọ̀fẹ́ káwọn sábà ń lò dáa rẹ̀ nígbà yẹn torí káwọn òbí má tẹ̀ra wọn lọ́dà. ẹ̀rí nígbà wa padà yá kìí tẹ̀ ẹ̀ kìí tẹ̀ lé ìjọba wọn bá gbé àrọ̀ ọ̀rọ̀ tó ti kẹ́ ìyẹn ìdí ìwọlé ìjọba ìdàgbẹ́ àmọ́ ọwọ́ àwọn àwọn kẹta padà mẹ́nu bá. sábà aláwọ̀ àǹfààní lọ́pọ̀ dáa rí bẹ́ẹ̀ nínú àǹfààní òun ní wípé yóò máa dájú pé lọ́ba fẹ́yàwó onítọ̀ ó ti tẹ̀ láti ọlọ́run ọba sùpáàmù tó dára kéèyàn lè ṣe àṣẹ ọlọ́run ìjọba ìdílé tó ti fi àìsí èèyàn lè fi ẹ̀kọ́ ọlọ́run ìfẹ́yàwó nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ yóò máa dájú pé yẹn ti tẹ̀lé lánàá lẹ́yìn ọlọ́wọ́ àwọn àdàtọ́lá àti ìlànà àwọn àtẹ̀lẹ́ ọlọ́run gẹ́gẹ́ bá a ti kà nínú ayé àtàlẹ́. Fífẹ́yàwó nínú àǹfààní tó wà fẹ́ yóò máa já sí wípé àdùntọ́ fẹ́ máa ṣe ìyẹn jákujàku nínú ìṣìṣe ìyẹn ti káwọ̀ rẹ̀. Ojú tí ìyẹn fẹ́ máa ti tàlẹ́ ìyẹn ti kóró. Ẹ má jẹ́ àgbàgbé. Adébísọ́ lọ́wọ́ àti sọ́lá nínú àdébísọ́ mọ́ bọ́ọ̀lù àti ìṣòwò ìyá yẹn wọn ní àbúrò àwọn ọmọdé àti ìyẹn wa ọlọ́dún ọlọ́dún aláàbò kí gbogbo orí ó ní ìpín rẹ̀ nínú àgbẹ̀ ojú ní ìpín rẹ̀ nínú àgbẹ̀ nínú ojú òun náà ní nínú àtẹnudọ́ wíwò ọlọ́sẹ́nà ọ̀fẹ́lẹ́ kan lọ́dọọdún náà tó wà sùn fàbùkù sáà náà sùn lọ́sàlá ọ̀hún. والكلام صميل طريقه نجرة بيو لمن كاجو أي فنجرة كاري عجبي إذن أقوى لك فأقول سلامة لكن بيو على المتسلسل ẹlẹ́yìn ti sọ sàlámù yóò máa ti sálámù ni tí o bá mọ sálámù yóò ti

kéèyàn ti má lọ kó sínú àgbèrè ẹni tí ọba lè rẹ sílẹ̀ kò sí ohun tó máa kéèyàn ọ̀rọ̀ rẹ̀ tó kù pé bàtà àdàlà fẹ́ wò ni. òun ló máa nígbà láti ṣe sallallahu alaihi wasallam tí wọ́n ti hajj ìdágbére sallallahu alaihi wasallam ọwọ́ àti àlùfáàṣù sẹ́yìn nǹkan ẹ̀sùn rẹ̀ jọ̀lẹ̀. wọ́n ti wá sí ní gbòmìnir yíjú rẹ kó àwọn sọ̀tẹ́lá máa fi yóò yíjú bọ yóò gbójú bọ̀ lọ́dọ̀ rẹ̀ táwa tó kéré pàṣẹ ń lòwò òun báyìí á tún gbójú síbẹ̀. òjijì ọlọ́run sọ àwọn onírẹ̀rẹ̀ nínú ìṣèjìyàn nínú ọ̀rọ̀ tó sọ wọn ti ìṣẹ̀lẹ̀ ìgbóná wà á yẹ àkọ́kọ́ tó ti kẹ̀kẹ́ lórí ẹ̀ kejì ọ̀dẹ̀ tẹ̀sí ọlọ́run nínú ọ̀rọ̀ nígbà mẹ́sì sọ́lọ́wọ́ àtàlà tó sọ ó lè má sì rí ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ń gbọ́ra wọn báyìí kọ́lọ̀ fún àmọ́ni alẹ́ yìí wọ́n ṣe ìdọ́ọ̀lù mi wá sí ẹ̀kọ́ kan balẹ̀ má sì rí láàyè ní láàyè lọ́dọ̀ wọn. ẹ̀rí ajásípé wíwò ibi tí ń padà lọ ibi àgbèrè náà ti lọ. bákan náà nínú àǹfààní tó wà ní ìka fẹ́yàwó òun náà ní pé aṣọ àbẹ̀yàn aṣọ àbẹ̀yàn àti tó tó òun yóò tún lè ṣe kí ni a lè kóra ró nígbà tó náà láti lọ́kọ̀ ara rẹ̀ òní máa gbé nígbèkúgbè. bákan náà nígbà pàṣẹ tó wà pé ká fẹ́yàwó òun náà ní ṣe ìwà ìbàjẹ́ òní fọ́nká láàrin àwọn mùsùlùmí tó ti ń ṣẹlẹ̀ ń mẹ́gbọ̀n fẹ́ láwùjọ ó lè ti wípé ẹni bá máa sọ wípé kó tó wá tàtúnṣe náà ọ̀dà rẹ̀ lòun ní oṣù yà bí àwọn onímọ̀ fọ́ọ̀mọ̀ wọn là máa ṣe madam gbàgbé wọn wo síra àmọ̀kọ́ wọn wọn ní oṣù kọ̀ọ̀kọ́ wọn yóò tún tọ́ da ńlẹ̀ jẹ ní oní méjì lọ. lọ́gbẹ́ náà bí ẹkú kan sọ mí là mọ̀ sọ mí là àmínú wọ́n là mọ̀ ìnú ọ̀bí kan sáré bàdà sàsáré wọ́n là àmínú wọ́n là àmínú wọ́n là mọ̀ sọ mí kò sẹ́ni tó mọ́mọ́ báyìí káàbọ̀ bí lágbájá sì ló mọ́. ibi tó a ti lérò pa tó lè rí dáadáa ọ̀dẹ̀ ẹja kọ́ ọmọ sọ́dọ̀ àfọ àgbẹ̀ ọmọ akọ́ kéwì ọmọbìnrin àdáwò ní ọ̀padà kẹ́yìn ọ̀rọ̀ àfáàrí. ìwọ náà wà á rẹ́ nìkan tó ń gbé fún àwọn obìnrin gẹ̀lẹ́gẹ̀lẹ́ ló kó wá nínú ọlọ́mọ akọ́ kéwì. olùkọ́ fẹ́ kúrẹ́ sí wàhálà rẹ̀ ǹjọ́ padà ṣẹlẹ̀ náà ní gbogbo àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹtí kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ló yẹ kó darí àwọn náà ayọ̀ wọn ló ti sílẹ̀ báyìí. wọ́lá kò sọ́ọ̀rọ̀ kò sáyẹ̀ fẹ́ mọ́ wọ́lá àdéhùn kò sẹ́ni tó ti ń tẹ̀ nílẹ̀ mọ́ wọ́lá mọ̀ọ́yìn kò sẹ́ni tó já láti lẹ̀ mọ́ kọ̀ọ̀fẹ́ ti máa sáré báyà á sáré. ọwọ́ àti sẹ́nu bàjẹ́ bákan náà láti jọ rí báyìí. wọ́lá mọ̀ọ́yìn kò sí tẹ́lẹ̀ òun mọ́ títí oní tó dáa ni wọn láti tẹ̀lé nù kọ́sẹ́ni tó ti yé lórí náà. tó nípa bẹ́ẹ̀ tí yẹn bá fẹ́ yàwó àǹfààní bọ́ wà bẹ́ẹ̀ ìgbà yóò ní kán ká sáré àwọn mùsùlùmí. fẹ́ bá àwọn mùsùlùmí rẹ̀ ká máa sọ fẹ́ẹ́ tí ọ̀gá gba islam bá gbèrè ọ̀dà. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí rẹ̀ nìyí ẹni ọ̀kẹ́ sí mọ́ni ẹni gbọ́gbọ́ àwọn yìí lọ́kùnrin lóbìnrin ẹ̀rí àìfẹ́ àìfèsèsè ìyàwó òun ní dá gbogbo ra lèyí lẹ̀. bákan náà nínú àǹfààní tó wà pé ká fẹ́yàwó òun lè fi ọmọ máa pọ̀ lẹ́yìn wà ní sọ́sálà ń bá fún bá ti sìn yẹn rẹ̀ nígbà tó dàgbà ìyá wọn. nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ wọn ni bá tún gbalága pẹ̀lú ìbálò aláàdí tá a bá ń báyàwó wá lò. nínú àǹfààní tó wà pé ká fẹ́yàwó òun ni pé yóò máa jáde pé tó bá fẹ́yàwó ó ti ṣèṣẹ́ sí wọn táà tọ́lá lẹ́yìn tó kọ́ lọ́wọ́ àyọ̀ àyọ̀ sọ́lá wọn ni kó sì máa ilé ìyá mi ìdòmíyà tó àpéyíkú wọ́n ti tà nínú gbogbo dáyé ewu tí mo nífẹ̀ẹ́ sí nù bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ sí lọ́bìjà olóhùn àtinú ẹ ẹjá pínpín wúmẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ lọ́bìjà olóhùn àtinú tó ti wá ní ìṣàmà ẹ̀ lédè tó lóore nínú lọ́fíńdà tó ti rìn lè lò òun lèyí tó ti ní sí lọ́hàrọ̀ lọ́wọ́lọ́wọ́ wàhásíyárí òwò àwọ̀ rẹ̀ hẹ̀ gbóòórùn rẹ̀ pamọ́ tómi ní ṣe lọ lọ́fíńdà lẹ́tùrà ayọ́lọ́run àdínú ẹ̀dùn ọlọ́ọ̀lọ́ sára ọwọ́ ajáde ọwọ́ akọjá lára àwọn ọkùnrin kan wá ló orun ẹ̀ wọ́n tẹ̀sí máa tàkọ́lẹ̀ falákẹ́ wọlé ìdílé yẹn. ọba wa lọ sí ọlọ́run nígbà yóò lò ẹ̀jẹ̀ mẹ́ta. ṣùgbọ́n kùnrin òun lè lo lọ́mídà olóorun àti ẹgbẹ́ bá tẹ̀lé sọ́lọ́ lọ́mọ àlọ́ sọ́lá ń lò lọ́mọ. pínpín èyí tó lóore nínú lọ́mídà ẹ̀ tí ọkùnrin lè lò òun lè tún lè fi ìgbọ́n ara rẹ̀ lọ́gbọ́ wàhálà lọ́wọ́ òórùn rẹ̀ hàn ṣùgbọ́n àwọ̀ rẹ̀ pamọ́ eléyìí náà ká kú sí mu. àdéhùn sọ́kọ̀ lọ́wọ́ àlejò ọ̀sánlá ó ní ewu tó kù ní jùlá yẹ olórí ìdájọ́ tó lóun àti inú bíi tùràrí àbílọ́fíńdà lẹ́yìn náà ìyàwó obìnrin yìí ṣe títa gbére o ẹlòmíì yìí a máa tẹ̀ lóbìnrin náà kiri tòbá tòbá tòbá òsì ni wọ́n fẹ́ ó kẹ́ máa ń lọ gbádùn ọ̀rọ̀ wọn lásán ni ó lè máa tẹ̀lé wọn ṣe láti ẹsẹ̀ òun ìrẹ́ nìkan tí wọ́n jọ sọ fáwọn ọgbà owó ẹ̀kọ́ àbòbìnrin náà láti rẹ̀ ní gbogbo gbà àfẹ́lọ́jì ẹ̀kọ́ wọlé àtàwọn gáúsá àtàwọn gidi kí gbogbo gbàlàpàlà yẹn. títí òkú bẹ́ẹ̀ lọ ẹ bá lọ pé kí ló dé adé bẹ́ẹ̀ pé àdébí sọ́lọ́ mọ́ àwọn àríwá àjọ sọ́lá wọn ni olóòtú ìfẹ́ sí jù òun ló bẹ̀rẹ̀ sírú bẹ́ẹ̀ yẹn ti ṣe bẹ́ẹ̀ ìṣe bẹ́ẹ̀ àgbèrè lèyí tí wọ́n ti ṣe yẹn òun tó lẹ́sìn fún ọmọ sùn náà ni òun tó ṣe òun ni máa lọ gbádùn ohun obìnrin ìmáa lọ rò pọ̀ mọ́bìnrin tó ti pé oúnjẹ ọ̀kẹ́yìn rẹ̀ níwọ̀n náà lè yí ìkẹ́yìn rẹ̀ èyí tí wọ́n kàtẹ́sì fọlọ́wọ́ àlùfọ́lá àkọ́ nípa ìyàwó halal ẹlòmíín náà lóun náà bá ní ti obìnrin pẹ̀lú pé ń fẹ́ wọn lọ́nà àdáyé ajásíkúntọ̀ òun kọ́ sí àtẹ́bí nìyẹn sallallahu alaihi wa alihi wa sallam nínú àǹfààní lọ́wọ́ àmì ìké àtẹ́yàwó òun náà lèyí pé èèyàn padà ní ọmọ tí ó wúlò lẹ́yìn ìgbà tí èèyàn bá kú tán ẹ̀rí kọ́ wa sọ àdé tàbí bẹ́ẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ sàlánì iṣẹ́ rẹ ti dópin nìyẹn nǹkan mẹ́ta ló kù àwọn sọ́dà kan ti jẹ ẹ̀yà sàárà tí ẹni ẹ̀sìn tó ń pọ̀ nínú nínú rẹ̀ tí kéèyàn wó náà bá wáyé ọwọ́ akọ níbi àwọn sàǹgóòfù tó ń pọ̀ síbí báyìí nínú nǹkan tí ó lè di láéláé sọ́dà kan jáde alẹ́ ìdílé rẹ̀ alẹ́ ẹ̀kọ́ sáré oko kéèyàn náà ti sáré oko òkò nílá ọlọ́njàgbó tí ó gbọ́ bóyá kẹ́tẹ̀ lọ́ máa wá bẹ́ẹ̀ àbọ̀pẹ́ wọ́n wá sọ pé gbogbo ẹ̀yin èèyàn ẹ bá máa lọ mú bẹ́ẹ̀ kẹ́ máa sàǹfà níbẹ̀ tí dáyẹ́ra yé láì ní gbàǹkẹ́kẹ́ lórí ẹ̀ òun ní sọ́dọ̀ ọ̀sìn jẹ́ ẹ̀jẹ̀ kì í ṣèṣì fún tó máa ń ṣe káàkiri yẹn o tó kó wá sí ọjọ́ kẹta àbíjọ́ keje àbúgbójì ọjọ́ àbíjáde òfo gbogbo àwọn ènìyàn kò sí bẹ́ẹ̀ sọ́dọ̀ ọ̀sìn jẹ́ ẹ̀jẹ̀ àbí kéèyàn kọ́ mọ́sálásí àbí kéèyàn ẹgbẹ́ kẹ̀ǹga ìwòrò àbí ìta máa fi gámà àdínlọ́pọ̀ yẹn sí lọ́dọ̀ yín bí báyìí kéèyàn gbé owó ẹ̀ tó ti báwọn yẹn máa sàǹfààní bẹ̀ sí ìdàrẹ́ra yẹn kó tó máa kú kókù ni. lẹ́yìn náà òun náà ti ìmọ̀ tó kù yẹn bá ní kó tó kù láyé yóò sáfà àwọn bẹ́ẹ̀ sàǹfààní pẹ̀lú ẹ̀ nígbà tó lọ bóòlù àwa àti mímọ pẹ̀lú kíyàn fẹ́yàwó yìí bí e máa tó wá bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀sí lè ṣe bẹ́ẹ̀. owó lè ṣe fún àwa ni gẹ́gẹ́ bọ́lá ń tẹ̀sí fún ádámù àdéṣọ́lá ń tọ́sọ́ náà láì sí ìfẹ́yàwó àwa ò ní jáde lára rẹ̀. bọ́lá ń tẹ̀sí fún mọ́ríàmù àlìhàsálàm láì lọ́kọ̀ ẹbí láì ní káàkiri jáde lára rẹ̀ ẹ̀rí ádámù náà ti wà láì ní ìyá láì ní bàbá gbogbo àwọn èèyàn yóò kù ọlọ́run ti jọ yọ àti táwọn ọ̀la wa kọ́ látara afa àtàwọlò kọ̀ǹtọ́nẹ̀ sí ìyàwó làti ní mọ̀ ju kí yẹn lọ díyàwó lọ ju kí yẹn lè lọ́kọ̀ lọ. bákan náà ìfarakalẹ̀ yóò ti farabalẹ̀ máa wà fún yẹn wọn á rí lára yẹn ayọ̀ àti fún wa ẹ wá yí ìfẹ́yàwó yẹn ẹnu gbogbo àwọn olùmọ̀ nínú àwọn mùsùlùmí kò rí pé ìwọ̀n tó bá tẹ̀lé àbú ni ó ju wà tó sólẹ̀ ká àjẹpá máa ń orí láti àwọn ọ̀rẹ́ ń tẹ ọlọ́run ẹ̀rí ọkàn ìdásí wípé èèyàn bá fẹ́ yàwó àwọn àkíyèsí kan bẹ láti ra wá sí èèyàn gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin tó dé wọ̀ láti fẹ́ ọba àdóbìnrin tó dé wọ̀ láéláé àdéhùwọ̀ tó ní àkókò àwọn obìnrin tó dé wọ láéláé ní èèyàn gbọ́dọ̀ fẹ́ èèyàn gbọ́dọ̀ fẹ́ yà rẹ o èèyàn ti gbọ́dọ̀ lọpọ ọmọbìnrin òun ló wù ú irú ìṣe máa ń gbọ́ nínú ìròyìn lójoojúmọ́ ọgbà àwọn ọgbọ́n kúkọ tá a máa ń gbọ́ yẹn ẹ̀rí èèyàn gbọ́dọ̀ fáǹtì ẹ bóyá ìyá ọkà ọmọ ẹ bàbá pa wọn kọ àyẹlẹ ìyẹn ẹ̀kọ́ ó lè jẹ bàbá nìkan èèyàn gbọ́dọ̀ fẹ́ ọ èèyàn ti gbọ́dọ̀ fẹ́ ẹ̀sán bàbá rẹ̀ abábúrò bàbá rẹ̀ lóbìnrin èèyàn gbọ́dọ̀ fẹ́ àbúrò ìyá rẹ̀ abẹ́sàn ìyá rẹ̀ lóbìnrin èèyàn gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin káàkiri rẹ̀ bí àbọ̀ ọmọbìnrin bí ọ̀dà rẹ̀ bí àwọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ fẹ́ nítorí pé wọ́n jáde ẹ̀rí ìyàwó bàbá yẹn ni gbọ́dọ̀ fẹ́ ìyá ìyàwó yẹn ẹlòmí wọ́n ti kó kó fúrẹ̀fúrẹ̀ ọ̀pọ̀ ọmọfẹ́yà aláìyẹ níbi ẹ̀yìn ibú wo ni wọ́n á ti fún yẹn ọ̀pẹ́ ọmọfẹ́yà ẹni ibi gbà ní ìyàwó gbọ́dọ̀ fẹ́ ìyá ìyàwó yẹn ìyàwó gbọ́dọ̀ fẹ́ ọmọ tó tara ìyàwó yẹn jáde bóyá ó ti fi síbi ìyẹn ti ya fẹ́yàwó ọmọ rẹ̀ kò sí kọ́ńtínà tó lè ṣẹlẹ̀ ó lè wáyé nígbà tí lọ́dọ̀ ọdún àtìkò ní o tó ti pọ́n òkú sáájú òbí ẹ̀ ọwọ́ àtìyàwó lẹ̀ ẹ wá dàgbà nù wọn wá níta ìbíyàwó ọmọ mi náà ní àwọn nípa yẹn ọmú bákan náà nínú àwọn obìnrin láàgbọ́dọ̀ fẹ́ lákòókò kan láàgbọ́dọ̀ fẹ́ tó bá padà yá ó túmọ̀ kó padà jẹ́ tọ́ òun náà ni àbúrò ìyàwó yẹn ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bá kú tọ́wọ́ àwọn ọmọ wa lè fẹ́ yín ni ọ wọ́n lè fa àbúrò ẹ̀ fún tí ọba bí lọ́kọ̀ irú ẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí ìyàwó àkọ́fẹ́ Osman ọ̀nà àbúrò rọ́bì ọlọ́run tàrà àgbà ọ̀tọ́ tó jáde láyé àtúntò sálámù fún níbi ẹ̀ẹ́dì tó ti jọ ọmọ ìyá kan náà wọn ọ̀gá kan náà òun làlá jàgbà ya fi kọrin fún fẹ́yàwó ọ̀rẹ́ òun ìdálẹ́ méjèèjì ojú sì lẹ́ làwọn yẹn ọ̀rọ̀ bó ti yẹ gbé ìtọ́jú halal àdàbí kò kan rí tíyàwó bá wà lọ́dọ̀ ẹ̀ kò lè má kúrò ẹ̀ àti tó bá wú wọn lè fún ẹ nígbà yẹn. bákan náà a sọ wípé àbúrò ìyá ìyàwó yẹn àti ẹ̀gbọ́n ìyá ìyàwó yẹn èèyàn gbọ́dọ̀ kó wọn jọ papọ̀ mọ́ ẹ̀gbọ́n bàbá ìyàwó yẹn àbí àbúrò bàbá ìyàwó yẹn ṣùgbọ́n kọ̀ǹdíṣẹ̀ lè padà jẹ́ kí yẹn padà fẹ́ nígbà tí ọ̀gá sì kàn lọ́dún yẹn. bákan náà ẹni tó ti wá ní ọkọ̀ náà ìyẹn gbọ́dọ̀ fẹ́ o àpò obìnrin tí wọ́n bá kú lẹ́wọ́ obìnrin tí wọ́n kú lẹ́wọ́ wọ́n lọ jagun ẹ̀ wọ́n wá kẹ́rù wọ́n kẹ́rù nínú àwọn ẹrú tí wọ́n kó obìnrin wà bẹ́ẹ̀ lórúkọ obìnrin yẹn ìyẹn lè fẹ́ níbi dé ìyẹn onídọ́dọ̀ obìnrin yẹn títí tí obì tuntun kan òun ló ń pè ní tìbúrà tìbúrà ó ṣeé ṣe kó já sí fọmọ tó fẹ́ tẹ́lẹ̀ ó ti fi àtọ̀ sí lára kéèyàn máa dá sí kéèyàn ní oṣù máa fi jẹ́ sí i tọ́ba tó tún ká tó sàlejò ìyẹn lè fẹ́ nígbà yẹn ẹni tí lè yóò ti tètè lọ́rọ̀ gbèdéke àkókò bákan náà ìyàwó kékeré tó bá gba ìsìlámù ìyàwó kékeré tó bá ti gba ìsìlámù ìyẹn lè fẹ́ kí ni ọ ìyẹn lè fẹ́ bákan náà ẹni tí wọ́n ti kọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àdébí ìfẹ̀ǹfẹ̀ mẹ́ta yóò dùn pé dáadáa ó yẹ pé ìdàgbàsókè kan nìyẹn náà. bákan náà ni ọ̀sẹ̀ bọ́ abùgbọ́dọ̀ bẹ́ẹ̀ àyàfi àwọn ọmọrin yóò dùn nìkan èèyàn lè fẹ́ ẹni yóò dùn èèyàn lè fẹ́ ẹni ní sábẹ́ lóbìnrin èèyàn lè fẹ́ nítorí pé wọ́n ti kẹ́rì àti yáyà lọ́kọ̀ náà tó yọ̀ǹda láti ṣe lọ́nà tá a lè fi ta àwọn lọ́kì kí yẹn ká kí n jẹ dáadáa. ṣùgbọ́n ẹgbẹ́ wa jẹ́ mùsùlùmá mùsùlùmí lóbìnrin wọ́n wá lọ sẹ́ kí n lè rí àdìrò àwọn ìgbéyàwó òsì ilẹ̀ ẹ̀kọ́ pé ká mẹ́nu gbà ní ilé mu. ẹgbẹ́ ìdí òyìnbó dẹ̀ mùsùlùmí ìfẹ́ yìí náà lè sọ pé tọ́bájọ́ ọkùnrin mùsùlùmí ó lè fẹ́ mọ́ yóò lómìnir ẹ̀bẹ̀ ṣùgbọ́n kò sí fẹ́ni tó jẹ́ obìnrin mùsùlùmí ó wà lọ fẹ́ mi yàn ọlọ́ọ̀fẹ́ kan yóò ọgbọ́dọ̀ dáwọ́ ọ̀rọ̀ náà wà sùpáànà ọ̀dọ̀ wàlá àtẹ́ǹtì ìgbó ọ̀dọ̀mọ̀ṣẹ̀lẹ̀ kì í nà ẹ̀ṣẹ̀ ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ dáwọ́ ẹ̀nà ìfẹ́ àwọn kọ̀ṣẹ̀ bọ̀ ẹ̀ má fi ọmọ yín kọ̀ṣẹ̀ bọ̀ fún abínígbà ó dà kọjá sí pẹ́rú ẹ̀ẹ́dẹ́ẹ̀mí tó nígbàgbọ́ ẹ lọ fọmọ yín ó lóore ẹni lọ́jọ́ wọn máa tó láwọn sọ̀rọ̀ ìbùkún síbi ìgbéyàwó wọn lè ṣéǹjì orúkọ rẹ̀ tí wọn bá ní Joseph ni wọn ní ọkọ ìyàwó ní Yúsùfù adáni Yúsùfù àti kìnnìkan táwọn fẹ́ẹ́ tó pọ̀ yóò padà di ọmọ tí wọn wọ òní fún níjọ ìgbéyàwó yóò padà dé yóò padà máa ká pẹkẹ yìí. bákan náà nínú ẹni tí èèyàn gbọ́dọ̀ fẹ́ dàdìkù kan òun náà ní aṣẹ́wó aṣẹ́wó èèyàn gbọ́dọ̀ fẹ́ títí tí ó fi túbà lápẹẹrẹ ní ẹni tí wọn ní ọmọ fáwọn èèyàn ti wẹwọ sí ládùúgbà tó wà nílé ìwé ọba ní bẹ́ẹ̀ lọfẹẹ bẹ́ẹ̀ ní gbogbo gbọ́dọ̀ fẹ́ ó láti àtìkù tó padà fẹ́ ni pé tí a fi fún wọn níbi pálapàla tó bá ti yẹn àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ibi tọ́kẹ̀ ti fi tọ́ọ̀bù afẹ́wó nílé kárùwà òǹtẹ́ẹ̀lì òun kẹ̀ ti ń lò lórí pé gbogbo ẹni tí ó wà wọn bá gbogbo gbà tí wọ́n bá ti dé ọwọ́ á mẹ́rin wọ́n ti fẹ̀ sí lọ fẹ́fẹ́ ó kò gbọ́dọ̀ fẹ́ dàbí gbogbo kan àsìkò wo ni ìyẹn ni pé tí ó ìrònú kí wàdà ìrònú kí wàdà yẹn ni pé táwọn ẹni tí wọ́n jọ bá ń pèsè kúṣe yẹn bá dé tí wọ́n bá náwó sí yóò ní wọ́n hàn òun ò ṣerú kẹfẹ́ mọ́ òun ti jẹ́ ẹni kẹfẹ́ yìí ọ̀rọ̀ kejì òun ni pé tí ó ti sàlẹ̀ lóṣù kan tó dàda wọn jákujàku táwọn yẹn ti fi lára tó ti kó bẹ̀rẹ̀ ẹ̀rí ayọ̀ ẹ̀ṣẹ̀ fọ́ àwọn ìgbéyàwó kankan lọ́jọ́ gba ìgbéyàwó bàjẹ́ tí ò wúlò òun náà ní ìdíkùndínkù anábì sọlọ́lọ́ àdùnsọ́lá púpọ̀ nípa rẹ̀ ìdíkùndínkù. tí wọ́n sọ wípé jẹ́ kí n fún ọ lákúrò mi ìwọ náà fún mi lákúrò rẹ̀ láì ní sẹ́sàdá yìí ìgbéyàwó yìí ìgbéyàwó tí ò dáa ni. bákan náà ọ̀gá gbígbẹ́ lọ́pọ̀ ní ìdíkàmú tàkìlì oṣù wa tó gbèdéke ọdún yẹn ti parí ẹ̀dá oṣù parí àkókò tó gbọ́dọ̀ lò tó ti kọ́kọ́ mi ó ti gbọ́dọ̀ kọ́kọ́ mi bí ọba padà gbọ́dọ̀ pààrọ̀ kẹ́nìkan wa bá ṣe kókó tó yẹn ṣe kó kì í padà bí ọ̀dọ̀ ọkọ̀ àárọ̀ irú eléyìí ìgbéyàwó sí ọ̀dà rẹ̀ nínú ìgbéyàwó sí ọ̀dà òun náà ti sì lẹ́gbọ̀pọ̀ ti tàwọn ṣíyà àwọn ní káfíńyàwó ti àsìkò kan ó yóò tún kan ní àbọ́dún kan èyí tàbí tọ́lọ́wọ́ àtẹ́lá tó ti jẹ́ òye wáyé pé aráàmù ni títí ayérayé ọ̀pọ̀lọpọ̀ náà wò. ẹ̀wá ní àdéhùn tí wàá ń bẹ ní ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ olùdókòwò pé ní ìṣòwájú lọ́wọ́ fi ìṣòwájú lọ́wọ́ fi kílẹ̀dí pè náà. tọ́ ẹ̀rí fún ọ ìgbéyàwó jákujáku lẹ́ǹdé láàrin ara yín nígbà yìí. tọ́ ó ti yí pé ọmọ nìyí ọmọ làmọ́ sí nílé tó sì dákẹ́kọ̀ọ́ ẹsẹ̀ wù wọ́n wá sí ilé ẹ̀kọ́ náà ó sì ti lò gbèsè ayé lọ́kọ̀ọ́láyà. olùkọ́ gbogbo òun ló làwọn bí ẹni tí fáàrí lọ́dọ̀ rẹ̀ lórí ilé ìkẹ́ a fáàrí tó fáàrí wọn wọ́n ti burú láàyè. bákan náà ìwọ táwọn olùkọ́ sọ lórí ẹ̀dá ìdí ní àwọn ìgbéyàwó nítorí wípé ìṣẹ́jìlẹ̀ ṣàkóso máa ń lè kó kẹ́ ṣe kí ni o ti bàjẹ́ nù ẹ̀ tó yẹ kí àti ibi tá òun náà ti ní ìsìn ẹni tó ní ọmọ ọmọ fọmọ owó ti tìyàwó kíkú ọmọ rárá àwọn tẹsí ọmọ ọmọ ó sì wà ní ẹ̀kọ́ náà nílé kẹ́kọ̀ọ́ ọmọ sí àtìyàwó nílé ẹ̀kọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní máa ń ṣẹlẹ̀ ọ bẹyọ sẹrin ni ó lò ní igbó ọ̀rá ń bíbà yìí òun lòun ò fi fẹ́ yọ ọba fún ilẹ̀ pàdé ọlọ́run tó mọ iye nílẹ̀ tí yóò ti kéde yọ ọba lọ fọ́ sọ́wọ́ ẹ̀yìn náà wọ́n bá lọ dáìní fún òtún àjọmọ́rẹ́ wọn nínú àwọn àdúrà tó wà lẹ́yìn rẹ̀. nínú ẹgbẹ́ tó ní àtẹ̀káwò sẹ́wìrì ìgbéyàwó kọ̀rọ̀ kàkẹ́ náà kájẹ́ ní kẹ̀kẹ́ ọmọ àwọn kẹ́ ń tẹ́lẹ̀ sí irú àwọn ẹni tó bá fẹ́ ìyàwó wọn. ebi ọbẹ̀ fẹ́lẹ̀ kejì mọ́tẹ́ ti lọ rí lọ́ pàdé. torí ẹlẹ́sìn ọ̀mọ̀ pé ń níjọ́ níjọ́ ọdún ìgbéyàwó kan wọlé máa pa ọ́ ìyẹn náà bá òfin ẹ̀ tó ní bẹ́ẹ̀ ni òun náà bá pé ní kó kàn ọba fi àwọn ọmọ ẹ má jẹ́ ní kẹ́kẹ́ ọgbọ́ aráàmù lélẹ́ yìí náà nítorí pé ìgbéyàwó ó ní ìdí obìnrin pé àtìkáwó àlọ́ọ̀rù ìgbéyàwó èyí náà lówó gbajúmọ̀ láwọn ọdẹ ẹ̀kọ́ káàkiri yẹn tẹ́ǹtẹ́ ní kọ́jú ìgbéyàwó burúkú yẹn tó lè pé ẹni tó jẹ́ alákòóso kọ̀mọ̀kọ́mọ̀ òun ti dìyàwó òun ti wò pákẹ́kọ̀ọ́ náà ní nínú sí èso ìwọ tó bàjẹ́ fi ilé yẹn òun ni pé kò sí ìtumọ̀ lè wà ní. ọlọ́run tó tó fẹ́ máa ń fi òun náà ìdí sí àdìdì. àwọn ọmọ yìí ẹ̀fẹ́ wọn àwọn obìnrin ẹ̀fẹ́ wọn pẹ̀lú yọ̀ọ̀dá kíni o àwọn ará ilé wọn ará ilé ọ̀wọ́ ará ọ̀dà òun tó bàjẹ́ jẹ́ nìyẹn òun yẹn náà ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ àdìsíká kò sí rí òun ní pé kọ̀sẹ́lẹ̀ kọ̀sẹ́lẹ̀ rí mẹ́rin nìka wo sọ̀mọ́ sábà ní ìgbéyàwó ni agbẹ́jọ́ ní ẹlẹ́ẹ̀sì níbi ọ̀rọ̀ náà padà ń bọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ìgbéyàwó tó wúlò òun ní ìgbéyàwó agbáwòyọ ní náà ẹ̀rọ àwọn òbí ìjà tí wọ́n máa fi sára rẹ̀ ní tó fi kó nílẹ̀ nínú àwọn ìgbéyàwó tó wúlò òun ní ìfẹ́ lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú bẹ̀rẹ̀ ti máa fẹ́ra yìí ó lè já arọ ní òbí nínà ìpa arọ ni yóò múra lòun ní ọgbọ ọgbọ ìbò rí tó fẹ́ ọgbà rẹ̀ rẹ́rẹ́ ọ̀kẹ́ náà ọmọ ya tó kú nù kọ́ máa báwọn obìnrin sọ̀rọ̀ lórí ẹ̀rọ yìí wọ́n á ti lọ sọ̀rọ̀ àtòmìnrin kan tó ti rí símúra rẹ̀ ó lọ́lá ìdí ohun rẹ̀ ọlá ìdí ogun níbi ọjọ́ sọ pé kò ló lọ́ bá rí sẹ́ni yẹn ti ro à kí ló dé sẹ́ni forí jọ́ forí tó kiri náà nìyí bẹ́ẹ̀ òun náà ní ọba dé ti ọ̀rọ̀ ó lórí sí bẹ́ẹ̀ kì í sì ká kì í ṣe méjì bẹ́ẹ̀ lọ́sẹ̀lẹ̀ bí tó bá mi lè ìbàjẹ́ nítorí pé nù kẹta sọ tó yẹ ká sọ sí ìgbéyàwó kékeré àtọ́ òun náà ní kéèyàn wo ìrìn kúkú dáadáa má padà sábà mọ́ bákan náà ìgbéyàwó kẹrù bẹ òun ni sàwájú sáà àwọn èyí tó yẹ pé wọn fi lé ìgbóra wọn lára wọn wọ ẹ̀jẹ̀ ara wọn àwọn tó mú lẹ́yìn ẹ lórí ilé ìgbéyàwó bàjẹ́ ni lórí yẹn gbóòórùn lágbóró ẹ̀kọ́ bẹ́ẹ̀ bákan náà nínú ìgbéyàwó ìgbéyàwó òun lè ga sí mẹ́nu balẹ̀ kan ìgbéyàwó ọlọ́lá yìí ẹ̀dáwọ́ òun kò lè fẹ́ obìnrin ní ìjọba lọ́fẹ́ kí ní owó lè fọ́ nípa ìgbéyàwó sí ìgbéyàwó ni bákan náà ìgbéyàwó burúkú mi òun lè lọ́la ń ṣẹlẹ̀ ní òde tó àbí àbí tó máa lọ lálẹ́ nípa ní à láwọn ìgbéyàwó burúkú ni ẹgbẹ́ tí wọ́n ti lọ jó náà ni ó ti rí ìyàwó tí ọ̀kẹ́ àlọ́ àwọn Yorùbá dẹ̀ sọ wọ́n ní ìyàwó tí wọ́n bá fi dúró lọ́kọ́ kí ni òṣèlú rẹ̀ lówó kẹ́kẹ́. agbada wọ rẹ lọ́rí ya tí olóbi gbà á tó làwọn èèyàn padà tó fi gbà á lọ́wọ́ ọ̀tẹ̀ náà ọmọ àṣà lè kí ya àlè sinmi ọmọ àgbàgbà ya káàkiri ká ló lé káàkiri ìyá ìmú tí wọ́n wá bíbà yìí lórí wọ́n ti tó kẹ́kẹ́ bíbà yìí èyí tó yọ ọ́nà ẹ̀fẹ́ yóò ti yọ ọ́nà ẹ̀fẹ́ tó làwọn èèyàn padà gbà lọ́wọ́ ẹ̀ ọ̀wá ti fi ìgbéyàwó ti sọ ẹ ẹ ti àwọn nkuru rẹ inú tẹlẹ ní ẹ̀kọ́ yìí kí ní fà á nínú kẹsí fà á òun ní ìdárò ti nà ìyá nígbà jẹ ti gbọ láwùjọ òun fà gbogbo àti àìsàmójútó àwọn ẹni tí wọn gbogbo àwa ló fi yí máa fún wa ní ọmọbìnrin ó lè ní òbí níbi ìdí owó láti ṣe kàlẹ́ pé kọ́ ọlọ́fẹ́ yàwó ni ọ̀hún gbogbo àwa ọmọ àwọn wa ni ọmọ àgbà pé à tó ń bá fi ti kó tán tó ń ti ọmọ yẹn rí kíní mo tó súnmọ́ náà ní kóhùn ní padà tẹ̀sẹ̀ wọn tí kò bẹ́ẹ̀ wọ́n ti máa bẹ̀ wọ́n. nínú ìfẹ́ tó padà ń fa àwọn ìgbéyàwó burúkú yìí nìyẹn. àti yọ̀lẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yọ̀lẹ́ ẹlòmíyọ̀lẹ́ ẹ wọn bá ti ń kàwé náà wà nínú yìí mo jọ máa wẹ̀ lómi ìdíkì ìjọba gbà kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wọn ká wá kọ́ nípa mo tó ní ṣe pẹ̀lú ẹ ẹ ìyẹn ìṣẹ́ àgbẹ̀ ní gbogbo àwọn ẹ̀ka rẹ̀ ẹlẹ́mí wọ̀ gbà èmi ní wàhálà ọjọ́ kò tó wò ẹ kó wàá ní ìgbéyàwó ti rọrùn pé kó wàá ní ká ti mọ̀ tó ilẹ̀ láàrin ti ọdún fífa ló wa lórí tó nípa bẹ́ẹ̀ yọlẹ́ ó lè kí jákujàkujà kọ́ tẹ̀ka láwùjọ wa tó ti pé ìgbéyàwó jákujàkujà òun ló pọ̀ jù òun ni ìgbéyàwó àmà fẹ́rẹ̀ ni ní èyí tó ti fóun bí oṣù tèmi ni òun tí ò ní yọ̀ọ̀dà rẹ̀. ẹ wá rí ẹ̀sìn Islam ọgbọ́n làwọn kájọ́ ìgbéyàwó. ìyàwó ìdánpẹ́ ìṣàwájú ìmọ̀kájìyà ẹ̀sìn ní kájìlì ìyàwó. ó jẹ ìfẹ́ tó ṣe é sí àwọn ọ̀gá ẹ̀sìn wọ́n máa lo yìí ní parí wọ́n lè ní ẹ̀ẹ́dẹ̀kẹ́ lè tẹ̀lẹ̀ ní ẹ̀ma tètè sí àwọn ọmọ àwòrán sí àwọn wórówóró. kí ló ń sọ ọ́kẹ́ fi sí àlòkù kẹ́sẹ́ kájìlì bá fẹ́ yàwó. kí ni èròǹgbà wọn? èròǹgbà àwọn náà ti di sí ìlú tó wà nínú sínú ẹ̀ wọ́n fẹ́ ta ko káwọn àmọ̀mọ̀ ní kàtà yìí. wọ́n ti fẹ́ ta fún àtẹ́bí sallallahu alaihi wasallam. bákan náà ọ̀rọ̀ táǹtẹ́bí tún sọ ọ́lẹ̀ wọ́n fẹ́ ta ko ni wọ́n fi ń pè wá lọ síbi ká má lè ti fẹ́yàwó. ẹ wọ àwọn ẹ̀dùn tí wọ́n ti fún wa lórí ipa fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ àtẹwà àkọ́kọ́ sẹfà lọmọ olò ní kótó bẹ̀rẹ̀ primary one báyìí tọba parí ẹ̀dá yóò tún lọ sí eh, ilé ẹ̀kọ́ nípele kejì yóò tún lọ sẹfà mẹ yóò tún di àwọn àti náà olè lójú ọdún márùn jù bẹ́ẹ̀ lọ tọba tó wọ sukú báyìí yóò tún lọ sí mẹ́rin yóò tún sáà tó ní alọ ní sáà ìyẹn wà fún akẹ́kẹ́ yàwó yóò tún ti máa lọ bí ọmọ ọgbọ̀n ọdún tọ́wọ́ parí bẹ́ẹ̀ wọ́n tún ní ọyẹ kó tó wá tẹ́ alọ́ apàdà ní lọ́gbọ̀n tó bá padà yá ìgbéyàwó ò ní padà wu ènìyàn mọ́ nítorí pé ìgbà tára nílé ọ̀dọ́ yẹn ń bẹ láàrin yẹn òun ìgbà tí yẹn ṣe ń dín lọ́dọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́ba ti di pé ń pẹ́ ẹ̀rọ pẹ̀tẹ́ ọ̀padà máa bá yẹn jẹ́ díẹ̀. gbogbo àwọn ẹni tí wọ́n ń takò ìgbéyàwó kámákámá yìí súnà nẹ́bí ni wọ́n fẹ́ takò wọ́n sì fẹ́ takà nẹ́bí wọ́n fẹ́ takò ká bímọ pípọ̀ táwọn sọ̀tà láńpẹ̀pẹ̀ lọ́lẹ̀. wọ́n sì fẹ́ jẹ́ káwọn yẹn máa wù àti ẹrẹ́ kó ẹ̀rín. àti pé àwọn náà ti mọ̀ yìí pé tí ó gba àwùjọ ti bàjẹ́ yìí kò sí ohun tá a lè rí ojúkù sáwùjọ wa nípa àgbèrè pálapàla yìí ju ká tètè máa gbèyàwó kámákámá lọ. ẹ̀rín ìgbéyàwó kẹ́mẹ́kẹ́mẹ́ ní jẹ́bẹ̀ òun ni kí yẹn sí ìgbéyàwó ní awọ́lẹ̀ wà tó fìdí. níbẹ̀ ni àkókò rẹ̀ kìí ṣe pé kákòókò rẹ̀ tó gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ. wọ́n sọ yìí pé àzọwọ́sì mo bẹ́ kí ọ ìṣègbéyàwó kíákíá òun náà ni pé yẹn ṣe kákòókò rẹ̀ tó ìṣe bẹ́ẹ̀ ìṣègbéyàwó ní àkọ́kọ́ àkókò rẹ̀ àgàgà tóbìnrin bá ti tó ẹni tí ọkùnrin lè bá lò. kódà wọ́n máa jọmọ ọdún mẹ́sàn-án lọ. àbò àwọn obìnrin lẹ́nu wọ́n jọra wọn lórí ìsinsin. ẹlòmíì lè jọ ọdún mẹ́sàn-án lọ ẹ̀mí lè gbé fifteen years ẹ̀ ṣe ká ti sòrò gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé ṣẹ̀dá Islam ó sàlàyé nínú ìgbòlógún wa ká máa jùlọ ìṣẹ̀lẹ̀ apá àwọn Abdullahi ọ̀nà Umar ọ̀nà Khattab rọ̀jì ọlọ́run tààlà àdúgbò nígbà tí wọ́n fẹ́ lọ sóòlù wọ́n ti àrùn àpá àwọn Abdullahi ọ̀nà Umar sànẹ́bí sọlọ ọmọ àdìsọ́lám àbá ọ̀sẹ̀lá ìbùnà ọmọ ọ̀rùnjọ yẹn wọ́n jọ ọmọ kan sí yẹ ànẹ́bí sọlọ ọmọ àdìsọ́lám kò gbà wọ́n wọlé ìgbà tó dọ̀ tó tó tẹ̀lé wọ́n pé kí sí yẹ wọ́n tún wá mẹ́ lọ sódù ìjọ náà gbà wọ́n wọlé ó fi ẹ̀gbọ́n sílẹ̀ lókun ní ẹni bàlágà àtàwọn kẹ́ẹ̀mí tó tún pamọ́ ní ẹ̀sìn bíi kéèyàn nírun níbi tó yàtọ̀ sórí àbí kéèyàn lálàá lójú rẹ̀ bíi béèbì kẹfà ọwọ́ àtọkùnrin àtọbìnrin pọ̀ ọkùnrin àtọbìnrin kẹjọ pa wọn bíi kéèyàn lálàá bẹ́ẹ̀ tó bá ti sálẹ̀ yìí oríṣiríṣi wá ní ààyè ààyè yàtọ̀ síra wọn láwọn ààyè bí obìnrin lè sálẹ̀ jù lọ́wọ́ ọdún kọ́lọ́ba ní kára yé á fún wa láwọn àpẹẹrẹ tó pọ̀ àtàwọn àlàyé tó pọ̀ lórí eléyìí. sotóbìnrin bá ti tó ẹni tí wọ́n lè bá lò tí ò ní rí nira kọ́lá bí ojú náà yẹ̀ sí lọ. náà á tẹ̀ ní wọ̀nyí rí bákan náà eléyìí tẹ̀sọ̀ dáadáa nínú ìṣẹ̀rí àwọn kódà nínú ètò ìlera náà á lọ sí lọ́rọ̀ ọlọ́run sátú sọ̀lá yìí. ayé ẹlẹ́gẹ̀rẹ̀ ọlọ́run ti wọlé lẹ́yìn yẹ ìsìnlẹ̀ mi lẹ́nu àkíyè mi níta ìlú nínú tẹ́tọ́n fàìjàdùgbòná sàlásàtú àṣùkò wọlé lẹ́yìn lẹ́nu ìfẹ́ ọlọ́run ti fẹ́ àwọn obìnrin tó ṣe ti gbé wọn ò àlejò mọ́ nínú àwọn ìyàwó yìí tẹ́ ẹ bá ń ṣe èméjì pé àbí yóò ṣàlejò àbí kò tún ní ṣe mọ́ omi ẹ̀ gómìnà yẹn ti dàgbà tẹ́ ẹ bá wá kọ́ ìyàwó yẹn lẹ̀ ẹ̀ kàgbàlagbà yẹn lẹ̀ ẹ̀ wàá mọ̀ bóyá ń ṣe mẹ́tírọ́sì àbí kò ṣe mọ́ fàáyì dàgbà kò ṣe ṣàlàkàtò àṣùkò oṣù mẹ́ta lè máa kà tẹ́ ẹ ti pọ̀ lẹ̀ ọlọ́run tó wá sọ wípé wọ́n láàyè wọ́n lè tún ọ̀rẹ́ ní ilé àtọmọ kékeré yẹn lè fẹ́. ẹni tá a fẹ́ kọ́ lẹ sẹ́ni tá a fẹ́ là á kọ́ lẹ. obìnrin tí ọmọdé ìyẹn fẹ́ èsì ìsàlẹ̀jò ètò àtúntì ìsàlẹ̀jò náà ìyẹn ti fẹ́ kọ́ lẹ. ọ̀rọ̀ ọlọ́run ni o èsì ń ta gbọ́dọ̀ sí èmi jìnnì lórí o ní ẹ bá ń fi méjìlélórí ọlọ́run dáhùn bá ti fi lábúrò tẹ̀lẹ̀ fíyàn ni o ó léwu náà o èyí ti ṣe oúnjẹ yẹn bá ń kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹni tí ó ẹ̀kọ́ tó yẹ ká ní pẹ̀lú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun náà ní pé ọ̀rọ̀ ẹni kẹ́ẹ̀dì ìròrí kíròrí a kò gbọdọ̀ gbé létí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu. ọlọ́run ni ayyuhal ladhina amanu la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. ẹ̀mí ìfi ọ̀rọ̀ ẹnikẹ́ni ẹ̀mí ìgbín kẹta ṣáájú ọlọ́run ṣáájú ìdílé. àwọn obìnrin tí ò ti ṣàlejò lẹ́ẹ̀fẹ́ kọ́ lẹ́nu oṣù mẹ́ta ní ẹ̀ka fáwọn náà. ẹ̀rí sọ eléyìí jẹ́ ọ̀kan náà àwọn ẹ̀rí yẹn. ẹ̀rí kejì òun náà nínú àwọn àyàtà ti mú wa sọlọ sọ pé wàá yọ kí fún sálà tọkọ sí kó ìlíyàdá náà sọ tẹ́ ẹ bá ń báyà pé ẹ ní lè ṣe dọ́gba nípa ọmọ òrùka tó wà lábẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ nífẹ̀ẹ́ sí dúkìá rẹ̀ òun náà ti rẹ̀ wà lójú yín ẹ wá rí pé ẹ ní ṣe dọ́gba pẹ̀lú ẹ̀ tọ́lá bẹ́ẹ̀ yín ló wà ẹ fẹ́ fẹ́ ẹ̀yà obìnrin yẹn lẹ́ẹ̀ bá fẹ́ ẹ lọ fẹ́ obìnrin míì níta wọ́n ní gbólóhùn yẹn káàmà yẹn ó fi ẹ̀yìn pé àlè gbólóhùn yẹn síìmù fún yẹn àfọmọ tó bá já sí pé bàbá rẹ̀ kú ọ̀bùlẹ̀kúrò ṣáájú kó tó bàlágà obìnrin kọ́mọbìnrin yóò ní bàlágà ẹnìyẹn sì nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀fẹ́ẹ̀fẹ́ ọ̀wá fẹ́ ti dọ́gba ní sẹ̀rí òfin fún láǹfààní kọfẹ́ torí dúkìá rẹ̀ ń tẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ẹ̀ nípa bó ti kó dúkìá yìí tó nípa bẹ́ẹ̀ ajá títí àgbàlagbà kọ́ ó lè fi ọmọ àwọn ẹ̀rí mi náà tún pọ̀ lórí mi. bákan náà ẹnu àwọn olùmọ́síkò wípé obìnrin ìyẹn lè fẹ́ ó ti rẹ̀ tó bàlágà jù torí àwọn ìtàgé ń gara àwọn ọmọ ni wọ́n sọ wípé òjíṣẹ́ ọlọ́wọ́n bá fẹ́ wàá lẹ́mí mọ̀jọ́ ọmọ ọdún mẹ́fà gbà yìí. wọ̀dà kàlàlí wà lẹ́lẹ́ sókè ó sì ti lọ́kọ láyà pẹ̀lú mi ọ̀dọ̀mọdún mẹ́fà. ẹ̀rí kódà ọgbà ìjùmọ̀ rẹ̀ kẹrẹ̀ká lọ́dọ̀ àwọn ẹni ìdájọ́ tí wọ́n ti lọ ẹ̀wù fún ọ̀fíìmọ̀ rọ̀bì ọlọ́run dàda àṣà àkọọ́lẹ̀ sọ pé ọjọ́ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ ó fi fi àyè alẹ́ ti jẹ twenty three years ẹ̀rí gbèsèmùsì náà ni wọ́n kó kàlùkòlò èyí tó jẹ́ ọmọ àlè mùnàdì lọ́ọ̀lì tí wọ́n mọ̀ lùfẹ́ wọ́n mọ̀ lùfẹ́ dàgbà wọ́n ti dà wọ́n kó kàlùkòlò ìyẹn náà ni wọ́n yà ká sí ti fìfẹ́ làwọn náà èyí nígbà tá a wọn mọ̀ lùfẹ́ jáde láyé wọ́n wà lọ́mọ seventeen years ti láyé ẹ̀rí torí òun lọ́kẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ìsáájú rere tó lè fi ẹ̀sìn ní ìgbìdì yára fẹ́yàwó nítorí ìdènà ẹ̀ láburú. Tọ́lọ́ ní àwọn ẹwà tó pọ̀ sí bẹ lábẹ́ rẹ̀ nínú àwọn ẹwà rẹ̀ pé bàbá lè fi fẹ́yàwó bàbá lè lọ́kọ̀ òun ni pé ìbàjẹ́ máa kéré nínú àwọn ẹwà rẹ̀ òun ni pé ọdún máa súnmọ́ra wọn láàrin bàbá àwọn òbí àtọmọ wọn á lè sàmójútó ọmọ yẹn dáadáa ọmọ àfarúgbó bí àmàlà àtẹ̀bàlá mẹ́lẹ̀ yóò fi ẹyú rẹ̀ kò sí ìdàkùrọ̀ wọ́n. ṣùgbọ́n wọn àmọ̀ náà bí yóò lè mójútó yóò mójútó ẹ̀kọ́ rẹ̀ àrè yóò yà sí dáadáa. nínú àwọn ẹwà àkọ́kọ́ àti káṣíṣe fẹ́yàwó òun ní pé àwọn àkókò tó léwu kò ní tẹ̀lẹ̀ síyàn ẹ̀wọ̀n tí yorùbá ti wà lẹ́mìí tọ́lọ́ ń bá sàánú ní ẹ̀bá tó fẹ́yàwó pẹ̀lú ẹ̀wọ̀n tó wà dáadáa. náà yóò fi dájú pé ẹ̀ máa kọjá kó lé báyìí gbogbo ìgbà tó lọ léèwé kò sí rádaràda ó tún padà bọ́ sí ó ń bọ́ léèwé náà kò sí jagunjagun òníyá tó ń bọ̀ wá léèwé kò sí jagunjagun ìgbà ó padà délé bẹ́ẹ̀ ní padà ń lè dáadáa ẹ̀rí nínú àwọn ẹwà tó wà bẹ́ẹ̀ òun ni pé á jẹ́ kéèyàn lè rí ara gbé oyún tọ́ba jó bẹ̀rẹ̀ yóò sì jẹ́ kó lè bímọ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rẹ̀ tọ́pẹ́ tó kó ló bímọ lọ́pọ̀ ló ti bẹ́ẹ̀ pé wọ́n ti lé sáàbì àbí jù bẹ́ẹ̀ lọ lórí pé àtàkùn ni tàbábárí sábìsì àtìkákà tàbárí sẹ́ka gbogbo ẹ̀ pátákó ní gbogbo ẹ̀ ọ̀sánlélọ́gbọ̀n ọdún olórí mọ́lọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ̀ẹ́dì lọ́kẹ̀ bímọ díẹ̀ kaba yìí ni wọ́n bá sọ pé ó ti rẹ ilé ọmọ rẹ̀ ẹ̀ẹ́dì bákan náà àwọn ọmọ yòókù tètè wúlò àwọn yòókù tètè wúlò nínú ìbàjẹ́ náà wá wà ní kéèyàn pẹ́ láti lè kíni o láti fẹ́ yàwó wọ́n kọ́ ná wọ́n ti kódà ní máa ń fà fún ibi máa ń jẹ́ kí ọmọ máa kú sínú àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà pẹ̀lú wa ni tàbí ọmọ mi nígbà tí wọ́n bá fi iná tó ti máa ń fa àwọn èèyàn àìsàn mi èmi dé ìyára fẹ́yàwó yìí àbí ìyára lọ́kọ yìí ó láwọn lé o ẹni yẹn ara rẹ̀ ó gbádùn. bá sọ̀rọ̀ fifteen years àbí tàbí àlòkùn dáhùn yẹn kò túmọ̀ wípé ọmọ yẹn máa jẹ́ kòkókòkó bákan náà yóò jà títí kátúndé bọ́tù wọn kó tó súnmọ́ rẹ̀ nígbà púpọ̀ jù ní ọba àbíyáwó tí ìbá ti fẹ́rù ń gbà kí a bá wà lẹ́nu yẹn òun ló fà á nígbà tí a fọ àjáde náà ẹ̀kúnà àbdùlá rọ̀jà aláwọ̀ sàlámù náà. ọlọ́run fẹ́yàwó àwọn sàlámù pé ṣé ọmọge lọ fẹ́ ni àbí abilé kọ wọn abilé kọ ni à òjijì ọlọ́run ti hàlìlá àdékẹ́ èsì tó ọlọ́pọ̀ ọmọ kékeré ọmọge tóbi èsì tó láàyè kọ ha ó tó láàyè kọ tí a máa ba ẹsẹ̀lé pé tí wọ́n ní ọmọ àbá tẹ̀lé tó o ti lọ ó ti bẹ̀ tó dúpọ̀ àbò fi àwọn ọmọ kékeré lẹ̀ ọ̀wọ́n tó ń padà nígbà ẹ̀rí ajásí pé ìdí pàtàkì nìyẹn téèyàn tó ti fẹ́ni tó ti pọ́ta fèsì yẹn ọmọ kékeré lọ́kùnrin ó lè má dàgbàdà lóbìnrin tí ó jù lọ dáadáa bákan lẹ́yìn tí máa ń sọ nípa àtẹ́lẹ́ sọ́wọ́ ọmọ àtúntò ẹnì kí ọjọ́ orí wọn wọ́n jẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kọ̀díjà àwọn jẹ́ ìdógójì ọdún. tó tẹ̀lé sí máa tí wọ́n ti lè ìgbà lọ́kọ rẹ̀ kọ́ lẹ̀ ìgbà lọ́kọ rẹ̀ kọ́ lẹ̀ àwọn mùsàlá ń sọ pé kọ́fẹ́ kùsàmù kùsàmù ti yí ìgbésẹ̀ sí yẹ sígbà yìí ìdínkù náà fi àpá wa ẹnu àríkà rọ́jà lọ́wọ́ sàlá rọ́jà kíkùrọ̀ sóde láti sọ́dọ̀ ọgbà bàbá àlùfẹ́ sẹ́lá àwọn náà tún fẹ́ẹ́ tójú wọn lọ gbogbo ẹ̀ ló lè wáyé bó ti já títí ọkùnrin ní fẹ́ẹ́ tójú lọ obìnrin náà lè fẹ́ẹ́ tójú lọ ọmọ àyìnbọn àdébí sọlọ lọ àtàlàgbọ yìí pé kálẹ̀ tí wọ́n fẹ́ ọmọ àyìnbọn ọlọ́wùlì tẹ́sán tí wọ́n wà ní tẹ́sán afọwọ́ abẹ́ ti lọ́wọ́ wọ́n ti fẹ́ ọmọ àyìnbọn kódà wọn kà fún mi mọ̀ ẹ̀rí àgbàlagbà ni ẹ bá jẹ́ àgbàdo ọmọ àyìnbọn yìí nínú ẹni tó ti tọ́jú àlẹ́bí mọ́ wa sọ́dọ̀ wọn bá tọ́lá àlẹ́bí ti ṣẹ̀gá àbáwá sẹ́yìn àríkà gidigidi gan. so nípa bẹ́ẹ̀ gbogbo eléyìí kátàkì ìpìlẹ̀ ní ti ń dáre sí kíni o ta ni fẹnu àtẹ́lù. bákan náà agbọ́dọ̀ kọ́ọ̀tù yẹn súnmọ́ra wọn bí ìbá ti tún ní ti pàtàkì nínú ìtàkùn àjáde rẹ̀. wọ́n ní lẹ́nu fà ọba tó ti di ìkọ̀rọ̀jà lọ kàlá ní olùfẹ́ fẹ́ fà àfihàn bẹ́ẹ̀ náà ẹ̀rọ náà òjijì ọlọ́run ni wọ́n kọ́dé lẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ lórí padà ní pé alẹ́ ìgbàlódé ọ̀padà bá fà sọ̀rọ̀ ọwọ́ ṣùgbọ́n bàbá yẹn pé ìdí pàtàkì kan wà ọmọdé lè fágbà àgbàlagbà àti lè tẹ̀kẹ́ ni ó lè fọmọ kékeré nígbà míì. sọ wọ́n sọ pé ọjọ́ ti lọ alérò yìí pé a lè fẹnu bá àwọn ńlọ́dún ní ti pẹ̀lú alámọ̀rí àti ìdílé ìyàwó sábà fẹ́ ìròyìn wo lọ́yẹ̀rẹ́ kan wà lára rẹ̀ bó láti wò ó bó láti ta kókó yìí gbogbo nǹkan wọ̀nyẹn tó gbọ́ àsìkò tí wọ́n láwọn fún mi tó ní wọ́n kọ́ sẹ́mi nìjúrẹ́ alábi pé ìdìpé tó bóyá ní títí dìgbà ní ìdájọ́ láyé lẹ́yìn lẹ́yìn wọ́n pẹ́ wa tó a sì ń láyé ṣá. الحمد لله الحمد لله كان كل امر الله خيرا لان الله خيرا ẹ nígbà àwọn tí wọ́n kọ́ wa ó yẹ kẹ́ ti bá wọn sọ wọn tó kọ́ wa. ẹ kọ́ àtàìmù mi padà wọ́n yà ten minutes níbi fifteen. so gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn fẹ́ ká mẹ́nu bà àwọn ìròyìn wo lọ́yẹ̀kárí lára ìyàwó náà bá fẹ́ àwọn kọ́ tí yàn bá fẹ́ ó gbọ́dọ̀ ó sì rẹwà náà dá wọ́n bá ti fi gbà bá fẹ́ àwọn náà wàá tún máa ń wúta níta ọ̀nà tí ò darí o á sì fún gómìnà tó já láàánú ó tún wá jọ ọmọ gíga ó sì jẹ́ tí ọmọ àtẹ̀ láṣẹ ó sì jẹ́ ní tí ó lé tọ́ka balẹ̀ sí tí ó ní fẹ́ tó jẹ́ ní tí ó ti mọ̀. ẹ̀ wá rẹ tí ọmọ àjọpọ̀ ó yẹ gómìnà náà wò ká rẹ̀ ọkọ tí yọọ bá fẹ́ ọyẹ kí yẹn náà lẹ ẹbí à ọkùnrin yẹn tẹ ga dáadáa ó tẹ sára títí bẹ́ẹ̀ o ó tẹ lówó lọ́wọ́ títí bẹ́ẹ̀ o ó lẹ ó sì jẹ nítorí pọ kéwù torí ẹ ọdẹ yẹn tó lè yẹ ju ayé sáyé ti máa lójú tó òun ni mo ẹ fi wù ẹsẹ ọlọ́run ká wá sí lẹ́yìn tí ní máa lè tẹ̀lé àbá àwọn àbá àwọn akáwé yẹn ká máa bá yẹ lójú ilé máa bàjẹ́ o ẹ̀rí ajẹnitọ́ màlúmọ́ àlùmọ́ dámọ̀ nǹkan rẹ̀ dáadáa yóò ti kù ní ìnáwó anáwó tí ó máa ná yóò tún lágbára ìbálò bákan náà yóò tún jẹ kí máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú mi ẹ má jáde àgbè àbújá ha nínú ẹni tó lóun fẹ́ fẹ́ fàásìmọ bí tó pọ̀ yìí nígbà tó fẹ́ kọ́ lẹ̀ ha tó ti wá parí ogbó nínú ẹni tó lóun fẹ́ fẹ́ àbújá tó wà bẹ́ẹ̀ àti sọlá ń bèrè pé àwọn olùwọ́n náà fẹ́ fi oníbẹ̀ àbújá fún bẹ́ẹ̀ nù wọn. wọ́n ti sẹ́yìn bí àbújá fún ni yìí ní máa ń tún ìyàwó yìí o. ẹ wàá rí wàá rí ya ni fọ́sọ̀rọ̀ ló kú láàmú àdàlà yìí ò lówó lọ́wọ́ ẹ̀fín yìí ò lówó ẹ̀dọ́ bá fẹ́ fẹ́ yàwó ayá kú rẹ̀ o. yìí kó yẹ máa kọ́ gẹ́gẹ́ fún sí sọ ẹ̀rí. bákan náà ọgbọ́dọ̀ já sí pé ọkùnrin yẹn yóò tún mọ́ ìyàwó yẹn ọkùnrin yẹn ní o sì ní ya kí ni o kò ní ya kí wọ́n sì gbọ́dọ̀ bára wọn wọ́n sì ní di ara wọn wọ́n sì ní di ara wọn ẹ wò ó bẹ́ẹ̀ tọ́ka wí ní tọ́ka wa lọ bẹ́ẹ̀ ní kankan tó yẹ kó ti àpọ̀ kò lè ní ní ìgbòkọ̀ owó owó ẹ̀ lówó ọba padà yẹ ọba ló tún ti wọn ọ̀fẹ́ kó tún lẹ́yìn o ẹ mọ̀ lóòótọ́ títí pé kẹrí àwọn ọkọ̀ òlè lọ bẹ́ẹ̀ ní lè ní ní ìgbòkọ̀ owó ṣùgbọ́n wàhálà tó padà máa ń tẹ̀lé lábẹ́rẹ̀ alágbára ẹ̀rí bákan náà inú kẹta tó kó palẹ̀ mẹ́lúgà òun náà lọ́rọ́ kó láti kọjú dára wa bá fẹ́fẹ́ ra wa. agbọ́dọ̀ tó lọ yé wa mo tó pè ní àlùkẹ́tìbá àlùkáwà ni tó bá jọmọ kejì yẹn fẹ́fẹ́ ẹni tí wọ́n fẹ́ ká lọ bá mílè òun náà ti òbí kí ibi tí wọ́n ní kẹ̀kẹ́ pàdé ara yín tútù ẹ̀ma bára yín sọ̀rọ̀ pé ìjọ padà kẹ́yìn rẹ̀ fún náà ní ìgbẹ́yìn rẹ̀ òbí wọ́n fẹ́ kí ẹ̀rí tọ́ba ajáde lóbìnrin ní ẹ̀fẹ́ bá sọ̀rọ̀ òun náà ti mọ̀ tó tó sì dáadáa ó lè yẹjọ́ ọ̀rọ̀ ara rẹ̀ abẹ́ tó ti kọ́kọ́ rí kéèyàn bá sọ̀rọ̀ kéde bá tó yọ ọ́ parí ọ́ wá bá lọ́mọ láyà pẹ̀lẹ́ o ìyẹn ni kò lè da ọ lóhùn tí ó fi mọ ọ lọ́sọ́dọ̀ òbí rẹ̀. bákan náà kò burú bí ìyẹn bá lọ́mọ bẹ́ẹ̀ ìyẹn lè lọ fi hẹ́ ẹni eré pé náà kò ọmọ mi náà ìdí pé ti tọmọ yẹn kú ìtàkùn ṣùgbọ́n nítorí wọ́n máa lè torí rẹ̀ ìyẹn ní kókó lè jẹ́ dáadáa wọn ni. bákan náà obìnrin bẹ̀rẹ̀ lọ fira rẹ̀ ẹni rẹ̀ pé ọ̀yà fẹ́ mi náà ẹ̀rí kó tí wọ́n nù kálí àdá sí wọn kọ̀kọ́ ni wọ́n gbé jáde wọ́n lóbi nìkan lọ bá àtẹ́bí sọ́lọ́ àtàlà pé wọ́n fẹ́ mi àtẹ́bí fẹ́ mi ọmọ adéṣu ti wà mẹ́fà sí adéṣu tó ní a kò ayé ẹ̀rí tí yẹn bá rí pẹ́ nìyí ó súnmọ́ kẹ́nìyàn rẹ̀ mí lọ́wọ́ nípa ẹ̀rí tí màá fi sórí rẹ̀ ó lè wọ́n náà ká bí méjì kọ́ lọ síra rẹ̀ ta pé kó ṣe kíni o pé kó kó tẹ ọ ẹ ti padà lọ yẹn jùlọ lọ́dọ̀ àwọn òbí ni. bákan náà kò sí sí ju bẹ́ẹ̀ náà ó dẹ̀ nìkẹ́ mú ọ̀rọ̀ kan wá ọlọ́kùnrin kan bẹ̀ ọ̀mọ̀rọ̀ ọ̀bùnrin sọ ẹ bá jẹ́ ọ̀mọ̀rọ̀ ọ̀bùnrin sọ tó òun ti ka kiri o tọ́ba ti tó wájú rẹ̀ báyìí ìgbà yà rẹ̀ ọmọ àtọ̀ pèpè ni òní mọ ohun tí ó sọ eléyìí bẹ́ẹ̀ ti wá mo tún lè sọ̀rọ̀ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú wọ́n lọ wá jọ wà nílé ẹ̀kọ́ rẹ̀ ti wà yín náà ẹni tó ti tó ti gba dìgírì alákọ̀ọ́kọ́ ti fi kejì fa àlùlà kọ́ bá mọ̀ bí ó ti bó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run lọ dáadẹ́ ẹ̀rí wọ́n lóbìnrin yẹn wá ti sọ fídíò ọkùnrin yìí wọ́n yóò fẹ́ sọ kẹ̀kẹ́ fún un tọ́ba ti ní yóò tún máa wò ó tọ́ba ti ní kí òun fẹ́ wọ́n lẹ́ni tó wọ́n bá yóò sáré wò lẹ́lẹ̀ padà báyìí ìyẹn wá ti sọ lára olùdíjọ́ kẹfà yìí wọ́n pàdé olùdíjọ́ wọ́n pàdé bó ti dún wájú rẹ̀ nìyẹn obìnrin yẹn ní kiri alẹ́ ní ẹ̀mí. ẹ ẹ bẹ́ẹ̀ wọ́n ti padà di ìyàwó lónìí wọ́n ti mọ̀ fúnra wọn lọ́wọ́ yìí. torí tó kọ́ wọ́n kódà obìnrin gẹ́gẹ́ ló mú báyé pé òun ló fẹ́yẹ̀ má sí wọ́n lẹ́wọ̀n àtijọ́ ìwòrẹ́ ní gẹ́gẹ́ bí ẹ. má sì tú gẹ́gẹ́ mo lè kọ́ sọ pé mo dá kí ni mo ti ẹ̀fẹ́ kẹ́ máa kọ́ mi ní sọ́jẹ́tì yìí. Fẹ́fẹ́ máa kọ́ mi àti kí máa wá ká kí à tẹ́ ẹ̀ níbo mi lẹ́lẹ̀ kọ́ yìí kẹ́kẹ́ mo lẹ́kẹ́ kọ́ mi. Ọjọ́ tó ká wọ́n bá lè lè mo lè bọ̀. Ìyọ́n lè sọ pé àti sẹ́kọ̀ọ́ ká sì kẹ́ náà, sẹ́ni ọ̀rọ̀ bá la ṣe gbogbo ojúlùmí sẹ́yìn obìnrin lè lò pọ̀ dáadáa àwọn ìlànà sẹ́yìn lè lò pọ̀ fọlọ́ ti dá sí tuntun yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹlẹ́ ráì kíkì ní ẹ̀sìn àjọ ẹni tó bá tó pé tó bá wà lọ́dọ̀ rẹ̀ ni wàá tó lórí rẹ̀ ó lè wọ́nà ní àbọ̀nà léjì tó àbí lọ́dọ̀ rẹ̀ lọ́nà àlàyé bẹ́ẹ̀ fi kó gbogbo alámọ̀rin lọ́gbọ́dọ̀ àwọn obìnrin nípa bẹ́ẹ̀ kíkìbà yìí èèyàn gbọ́dọ̀ gbóbìnrin tó bá jẹ́ àrà àwọn tàbí náà nípa èèyàn gbọ́dọ̀ bá sọ̀rọ̀ abẹ́ni tí sọ́kó lọ́wọ́ tí ó fi parí oko ní ìyàgbọ́dọ̀ bá sọ̀rọ̀ sẹ́nìkan bá fi sọ̀rọ̀ obìnrin parí tóbìnrin fi gbà náà gbọ́dọ̀ tó lọ kọ́ wọlé náà ẹ̀rí wọn á fi kéferì òun lọ́ lọ fún obìnrin fún wọn fẹ́ gbogbo nílé lọ fún ìpadà yà ọ́ fẹ́ kéferì àdìgẹ́là kéferì ni ọmọ ọmọdé àdìgẹ́rin dáadáa ilé lọ fẹ́ lọ ọ̀ lè fẹ́ bákan náà afẹ́fẹ́ èyàn sì lè ní ẹni tí wọ́n pè ní alárinà ẹlòmíì ọ̀pọ̀lọ́ sọ yóò ti jẹ́ nígbà ọkọ̀ kẹfà ní ẹbí ọ̀pọ̀ ọ̀sẹ̀ alárinà gbogbo àwọn eléyìí àwọn ọ̀rọ̀ gbogbo yìí ayọ̀ ṣe wà tí yẹn bá fẹ́ yàwó kéde kọ́ kẹfà bàbá lásán wàá wo owó ojú ẹ̀ wàá wọ owó ẹ̀ títí gbogbo ara rẹ̀ o kó ti wá tó àdéhùn ìdí àmì ẹ̀ fún àbùdá ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ fẹ́ kó ní sọ̀rọ̀ ó sì lágbára tó tó pè láti fẹ́ bẹ̀rẹ̀ yẹn kó wò. kọ́ máa padà ti kí nǹkan tó bá padà fẹ́ tẹ́ ènìyàn ní jọmọ́. bákan náà àìsí ìgbà yọ̀ǹda obìnrin tá a bá fẹ́ wò tá a bá wò ojoojú àtọwọ́ nìkan kì í ṣe gbogbo ara o. bákan náà àgbẹ̀dọ̀ wo ni wúwo gbádùn tọ́mọ wa kọnu lánígbà tó bá wò àgbọ̀dọ̀ síbẹ̀ ọgbọ̀dọ̀ ó lè wó láì bákan náà láti sọ̀rọ̀ akọ́lá ìgbé fọ́tò lórí yóò dá fọ́tò ṣùgbọ́n kò ní dá lójú. tí ìyẹn bá tún wá ń lọ sọ̀rọ̀ obìnrin tó yẹ pé ìgbà sọ̀rọ̀ lásán ni agbọ́pálù táwa ní ní kéde pé ìyí ti so pẹ̀lú pé ní ìfẹ́ ọ èmi náà gbà áfẹ́ra wa fẹ́ ikú lọ́dún ti tu ìta rẹ̀ ìyẹn gbọ́dọ̀ yọ wá sọ̀rọ̀ ìyẹn gbọ́dọ̀ pẹ̀lú ẹni tó délé wọ rẹ̀ bákan náà obìnrin yẹn ti bá sọ̀rọ̀ èèyàn lè sọ pé kò ṣe mọ́ nígbà tí a ti kò dé ọdún bí tún ìtakókò rẹ̀ yẹ́nyẹ́ tún ìdí ìtakókò rẹ̀ yẹ́nyẹ́ láì fi di pàtàkì ṣùgbọ́n kẹta lọ ni lórí ìyapa àdìkáwà ni a lè má gbàgbé wípé inú àdìkẹta kan lẹ́bi òun náà ti kó sàdìkáwà ni ló fi kíni o ó yẹ. bákan náà nínú kẹta tí a fún ẹnu bá nígbà tí àkókò wa lọ òun ní pé a lè fúnra wa lẹ́kọ̀ọ́ nígbà tí èèyàn ti bá rẹ ti sọ̀rọ̀ ṣùgbọ́n òun ìta gbogbo yìí ṣùgbọ́n bá ti kéèyàn padà sí wọn obìnrin fẹ́ kó padà ní o wọ́n bá ti wí pé ẹ̀mí ọ̀padà fẹ́ bá ro wọn ẹ̀ẹ́dì tọ́wá ẹ̀kọ́ bíi lólóhùn tí wọ́n ti sọ ọkùnrin bákan náà inú kátó lọ àpò ìgbẹ́lẹ́gbẹ́lẹ́ àti fáwọn tẹ̀lé ọ̀pẹ̀ sọ́wọ́ ìyẹn lè ṣe kí wọ́n lọ ṣe ara ọkùnrin wà lóbìnrin kí wọ́n ló fẹ́ra wọn ó tẹ̀tọ́ ní ṣùgbọ́n kì í ṣe dandan ẹ̀rín kì í ṣe dandan káwọn sọ pé ẹ tó ti lọ sí ẹ ó ti lọ sí àyẹ̀wò ó ti mú mẹ́díkù rìpọ̀tù wá ó tó ti pé ọ̀kẹ́ ọmọ mi ẹ ti tiẹ̀ náà ní ní. ó tẹ̀tọ́ ní ṣùgbọ́n kì í sọ ẹ̀yìn bí ẹ bá ti ṣe ṣe tí wọ́n bá ti ní èdè kẹ́mi as kẹ́mi àbí wọ́n ní as méjèèjì tí wọ́n lè gbọ́dọ̀ fẹ́ra yín tó wọ́n ló ti lọ́wọ́ nínú rédíò ẹ̀ gbọ́dọ̀ fẹ́ra yín wọ́n ti rà náà wá àtẹ̀sí sọ eléyìí ká ṣe àkíyèsí rẹ̀ wọ́n mọ́ sọ́kọ́ àwọn àdéhùn tá a wí lẹ́ẹ̀kan kí a padà síbẹ̀ níbi ọ̀rọ̀ táwọn ẹbí sọ́lọ́ àfẹ́lá sọ́sọ́ wípé tàzọ́pọ̀ ìdòdòwàjú dẹ̀dùwàjú wọn là á lè tẹ̀lé lórí àlùfáàkù tó ń bí ọ̀gbìn àtàwà ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ọ̀kẹ́sẹ̀ lọ́ni. bákan náà agbọ́dọ̀ ní ìdìbò tó ní bá fẹ́ra wa ìṣerú palapala ti wáyé láwùjọ. àtọ̀pálù káwá ti ní kéèyàn kọ́ ló dárí yẹn ìṣekú ti ìgbéyàwó. nírú èyí tó ń tẹ̀lẹ̀ ká máa bá rẹni kọ́sọ́ ká máa bá rẹni tíráwó gbogbo eléyàn kò tọ́ náà kò tọ́ náà ká máa bá rẹni dáná gbogbo eléyàn kò tọ́ náà. mùjálá tó yàrá pé àṣẹ̀ǹtàlù náà ni máa ń bẹ̀rẹ̀ ìtakókò ìyè wáyé títakókò ìyè ní olórúurú méjì à ń pè gẹ́gẹ́ ní àti ìjáàbù ẹ̀kọ́ lóòrò ni ẹ̀rí òun ni pé máa fẹ́ kémi náà sọ pé mo fà á mọ́ àyẹ̀bẹ̀ mo fà mọ́ kémi náà sọ mo gbà wọlé ẹ̀rí eléyìí gbọ́dọ̀ wáyé o pẹ̀lú àwọn gbólóhùn tí gbogbo wa máa.

ẹ́ kí ni wàá sọ pé mo fọ fọ lórí kí ni ọ five hundred fifty thousand ọ̀rọ̀ ọrụ gbọ́dọ̀ gbọ́dọ̀ síra wọn bẹ́ẹ̀ bákan ọgbọ́dọ̀ papọ̀ ọgbọ́dọ̀ papọ̀ kejì ẹni tí yọọ fobi sọ̀rọ̀ tí ó kọlu da bàbá àyàwó wọn ní láàkáyé ẹ̀rí bákan náà ìyọnu máa wá lọ́dọ̀ àwọn méjèèjì ìkọ̀ọ̀kan náà méjèèjì ọ̀dẹ̀ gbọ́ra wọn yé àdídé èbó mi o ẹni ọ̀rá ti dé èbó àdẹ̀ní sọ lárúbáwá tó bá ṣe yí pé sọ òun ni pé tó bèbí máa lẹ́sọ̀ọ́ tí yàn máa ṣe ìbálò pẹ̀lú rẹ̀ lọ́kọláyà ó ti kó lè lóyún lóyún ọ̀jẹ̀ halal tó tí wọ́n sọ náà ní pé bèbí ya ẹni kó ti yé wọn nìyẹn torí bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ já sí pé kìíní kejì wọ́n á gbọ́ra wọn yé nínú ẹni tó fẹ́ tọrọ ìyàwó àtẹnudọ́ fàyàwó fún yẹn bákan náà wọ́n gbọ́dọ̀ já sí pé ìkọ̀ọ̀kan tó yàwó àtọkọ sí gbọ́dọ̀ sí òkú pa kan sọ pé wọn kò gbọ́dọ̀ gbé kí ni wọn kò gbọ́dọ̀ fẹ́ra wọn sábà wà sàkóso yìí agbáyọ̀ dá o àtùmọ̀ yẹn fún alẹ́ kan ó ti wà ní hadith àti musa láti àárí rọ́jà lọ́tàlá agbáyọ̀ dá lọ́dún mi ìyọ̀dá tí mo wí ètè tí wọ́n ti mọ̀ mi kódà tí a mọ̀ lọ bẹ̀ láti wọ́n bomi fún mi kódà mọ́ mi rẹ̀ kí lọ́lọ́ ra fúrẹ́dì fún mi wọ́n ra bisikíìtì fún mi kí sì yẹ o bẹ́ẹ̀ bá tẹ̀ kẹ́ ògbẹ́ni yà àgbèrè yẹn fi o wọ́n á ta gbogbo yìí èèyàn gbà yọ̀ǹda gẹ́gẹ́ bá lóko sálá sọ wípé láàmì káà ìlà ìwàlẹ̀ ìgbéyàwó tó pé tó wúlò kò lè wáyé tọ́lọ̀ fẹ́sẹ̀ ayọ́ lórí àti pẹ̀lú ẹni tó jẹ́ alákòóso rẹ̀ alákòóso ìdájọ́kùnrin obìnrin ọ̀gbọ́dọ̀ máa yẹn kọ́kọ́ àgbọ̀dọ̀ pọ́ọ̀sì ẹni tó bá jẹ́ amílẹ́kọ̀ọ́ ẹni tó bá jẹ́ wípé kò sí ẹ̀wọ̀n tí máa ń bẹ lára àwọn obìnrin tí ò bá ti lára ẹ̀ mọ́ pẹ̀ lágbèrè òun náà dájú abilé mọ́. ọ̀sùn ìbájọ́ tọ́jú bá já sí pé pẹ̀lágbèrè òun náà di abilé kọ́ nìyẹn wọ́n sì bá ti pẹ̀lágbèrè bóyá bí ìsìnkú ṣe táwọn mi máa ń tẹ́lẹ̀ kí wọ́n bá ti ń tẹ́ bára lórí padà ní pé kò sí ohun tí máa ń bẹ lára obìnrin yẹn lára rẹ̀ mọ́ ìyẹn náà gẹ́gẹ́ bí ọmọge láti àwọn ẹ̀sìn ẹ̀rí eléyìí ọjà àwọn kẹ̀kẹ́ tí a ti àkíyèsí rẹ̀ tó àwọn ọ̀rọ̀ tuntun bákan náà tọ́lá wípé fáfún fẹ́yàwó kí ìkè odó lè tó lẹ́yìn ẹni tọ́jú alákòóso adé alákòóso yẹn wọ́n láwọn máa jẹ fún lóde wọ́n gbọ́ gbọ́dọ̀ jẹ mùsùlùmí obìnrin yìí bí ẹni tó bá ní ọmọ sí ìlà àti mùsùlùmí kò lè fọmọ fún yẹn o ti ti di olóde kò bẹ̀rẹ̀ ní ẹ̀fẹ́fẹ́ òun ti ti ti kò lè fọmọ fún yẹn yóò jọ ọkùnrin yóò ní láta ẹ yóò sàlágà yóò jọ ọmọdé wa ẹẹrí. bákan náà obìnrin gbọ́dọ̀ tọ́lú tẹ̀lé náà fẹ́ fà fún bákan náà á sì náwó ẹsẹ̀ bákan náà á rí ẹlẹ́rìí á rí ẹlẹ́rìí èyí ti rí ìdájọ́ táwọn afáàní máa ń ṣe níbi òde ìyàwó wọn lè sọ pé owó ayé náà ẹlẹ́rìí tí o

yọ wá ti di pé ipò ó ti yọ nígbà yẹn láàbò fẹ́ wá sí wọn ẹjọ́ wẹ̀wù ẹ̀dọ́kùnrin aláàbò pupa sí àti sàkókò èyí tẹ́lẹ̀ eléyìí kálukú ṣe àdéhùn rẹ̀ dáadáa anabi sọ̀rọ̀ lọ́wọ́ bàtàlá wọn ni làkúndà ni làwọn ò tẹ̀lé wàlé ma kò sí sàtúntò náà ìgbéyàwó ọgbọ́dọ̀ ní wọn ẹjọ́ wẹ̀wù kéde sáà sọ̀rọ̀ ìfọ̀npá mi yẹn káàlì yẹn fi má tẹ̀ fi sí yẹn ọjọ́ ti lọ á تجد عليه حافظ عليه هذا صلى الله عليه وسلم وبارك محمد وعلى اله اجمعين. الحمد لله فنحن وعبده لا نذكر عنه بالله لكن نجد بك على اهل القران الذي على اذا ان الله عن الله وقع وما وقع اذا اذا حول على عقوبه اهل الله

لكن ما يمكن يكون من إذا على إذا على المولد ما تدري في البلد على الجبهة تدري في البلد فلا أقول على الإسلام في البلد تدخل في البلد إذا أكلت تبلغ الله أكبر إذا تمشي مرة وتعرف تدخل تدخل تدخل تدخل تدخل táwọn bá lóye pé dáadáa ni ó ní jọ ìdájọ́ àwọn ọmọ ìwé lọ. Oríṣiríṣi ìjẹ́ táwọn jọ ọdún kí olùkọ́ ń fẹ́ akẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀. Alákọ̀ọ́ ni ẹ̀yẹ́ ìṣẹ̀lẹ̀ àdúgbò tí wọ́n ti ń àdúgbò àwọn ọmọ tí wọ́n ń ná àkójọ yìí wọ́n wà ní ìgbéyà fún ọ̀pọ̀ àwọn ní ẹ̀kọ́. Ẹ̀rí, alhamdulillah, alhamdulillah, alhamdulillah. وآله وصحبه ومن والاه في olùkọ́ ọ̀kẹ́ akẹ́kọ̀ọ́ lọ́nà àláàlẹ́ ìtọ́wọ́ ọ̀tọ́nà ẹlẹ́kùnká ni ọ̀bá lọ fẹ́ èyí yóò máa fi tẹ̀síwájú ní ẹ̀kọ́ rẹ̀ lọ́kọ́ ní lọ́nà àláàlẹ́ tó fi yí pé ẹ má jẹ́ àgbàdo gbogbo àwọn ìyàwó lànà ti fẹ́ sọlọ́lọ́ àlùsọ́lá akẹ́kọ̀ọ́ ni wọ́n jẹ́ lábẹ́ ìjọ náà sọlọ́lọ́ àlùsọ́lá torí àtẹ́bí sọlọ́lọ́ àlùsọ́lá معلم الناس الخير olùkọ́ni kọ́kọ́ fún àpèyàn rere wọ́n sàtìjà sí fọ́nà ẹ̀tọ́ mo lè yàn gbà fẹ́ sí ibi ìlú rẹ̀. ìbéèrè yìí ó ti wà nínú àwọn kẹta tuntun díẹ̀ mo ń lọ́wọ́ tó ti ti pẹ̀lú pẹ̀lú. ẹ̀rí pàdé ìfọ́nmọ́ àtàláwò pọ̀ fún ẹgbẹ́ láyà fún wa ní ara ìlú mi mọ́ra ẹ̀rí ẹ̀rí láwọn àti ìmọ̀ àwọn kò tẹ́tọ́ kí òjòlè kan kó wà ní kọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin kan kó wà kọ̀rọ̀ pẹ̀lú obìnrin tí o lè fẹ́ àyàfi pẹ̀lú ilé ìwọlé bóyá bàbẹ́ abẹ́tùmẹ́ tí o lè lọ àti fẹ́ àbáko rẹ̀ tó lè fẹ́ àbọ̀mọ rẹ̀ tó lè fẹ́. káwọn lọ máa kọ́ rẹ ní níwèé ee nínú yẹ̀wò ìyẹn ń gbé sẹ́ ẹ bá ti ti máa ráyè lọ́sẹ̀ ilẹ̀ ìyẹn kò dẹ̀ sí nípẹ́ kò ní ìyí láti dání ti máa ráyè lọ́sẹ̀ tó ní bẹ̀ka ní ìyẹn. nínú àwọn ẹ̀yẹ fún ẹnu ọ̀nà àbáwọlé lọ sí ti àgbèrè nígbà tí sẹ́rẹ́ ọ̀fẹ́ ká sàgbèrè àwọn ẹnu ọ̀nà àbáwọlé ló ti kánú rẹ̀ yẹn ká má fi lẹ́nu lọ. wọ́n lé ní abáyé ìjọba àwọn àti ẹgbẹ́ náà Bẹ́ẹ̀ni, ìlú ilẹ̀, ọwọ́ àmàdíwájú, títí ọlọ́wọ́ ọba àdéjọ ọlọ́wọ́ ìdí kíkó ìṣẹ̀lẹ̀ kọ́ máa mú ilẹ̀ dáadáa. Nítorí pé kàdáàdé kàkó ìṣòfin ọmọdé ọmọ ọkọ̀ àyè. báwa náà ṣe ní tẹ́lẹ̀ ní ẹ̀kọ́ lọ́kùn ọkụ sàánú a nà àdìsínà tẹ́lẹ̀ àbá ọmọ tó àwọn akẹ́kọ̀ọ́ àgbà ń sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ nínú ẹni a ti di eré náà fà. àwọn àgbà ń sọ̀rọ̀ yìí nínú ẹni tí wọ́n tó kò wà á wọ ẹni dé ó sì máa kọ́ ní ìmọ̀ àti mùsùlùmí súnà tọ́lá wọn fi ní kí kẹ̀yìn ọ̀rọ̀ kan oníjà tí máa pa aláṣẹ pé kò lọ sí torí bá ti tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ṣe ń sìn yàn yóò máa sọ fọ́wọ́ obìnrin pé ọyá lọ sí nígbà tí ò ti yé tí ó tẹ̀mí ẹ̀ wá kọ̀ǹtíṣẹ̀ kan lè padà sẹlẹ̀ wọ́n lè má padà bí ẹ̀fẹ́ ra wọn lọ́gàn ṣùgbọ́n ẹni tí ń fẹ́ ni àwọn òṣèlú bí ní àwọn òṣèlú dáhùn wọn. torí pé ìyẹn lè fẹ́ kí èèyàn mú wọlé kí wọ́n máa gbọ́ ní iná wọ́n máa gbọ́ ní súnlẹ̀ tí yóò fi yé fúnra ara rẹ̀ pé kì í ṣe kọ́lọ̀ fẹ́ yẹn tí ò ní padà bá sí ọwọ́ rẹ̀. Nínú ìbéèrè tó ń bá èmi ò ní kọ́mọ kọ́mọ mọ̀ pé wọ́n lọ sí ní kọ́lọ̀ wa tó lè fi á ní kọ́lọ̀ wọ́n ẹ̀jẹ̀ nílò ohun àkejì nílẹ̀ irú rẹ̀ wọ́n fẹ́ kí èdè nílò. wọ́n ní èrò bá ń bá ń bá nínú kẹjọ obìnrin lè gbà lọ́wọ́ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lá yìí lọ́dọ̀ ló bá tó náà. ẹsẹ̀ òun nínú àwọn ọ̀gá náà fẹ́ mẹ́nu tàbí wọ́n kò sí gbà láàyè fún wa wọ́n ní kí ló bá tún mẹ̀ fún lóbìnrin lè gbà lọ́wọ́ ọkọ rẹ̀ bí ìsọdá yìí owó fẹ́fẹ́ òun ní owó tàbí ohun tá a bá lè fi tówó. kò sí fún sáfún mẹ́ o obìnrin tó bá kọ̀ ní á léèrè fún fún

ó ní kó dàpọ̀ tí lọ wá ní wọ́n ní bàtẹ́ lòun ní aṣọ ìdàkúra wọ́n dá tí wọ́n bá lò sí lóbìnrin ló bẹ̀rẹ̀ bá lò sí ní ìwọ lò ẹjọ́ ọlọ́run yọ̀dà kí ló wà pẹ̀lú ẹ̀kọ́ náà kàn náà kó lóun mọ tó àtúbà kọ̀ọ̀ ọ̀dà lọ kọ́ sí àwọn àyà mẹ́rin lọ́fẹ̀ẹ́ bí owó kó kọ́ ìdí tí wọ́n ní kó gbé mọ́tàkùn lé lọ́wọ́ kó gbé kùrán lé lọ́wọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ àtúntò àti máa bẹ́ẹ̀ pẹ̀lú àyà tó fi mọ́ yẹn mo ti fà á mọ́ gẹ́gẹ́ bí ibi alátẹ̀lẹ̀ títí ọlọ́run ẹgbọ́dọ̀ yẹn yóò alátẹ̀lẹ̀ títí ọlọ́run ẹ wo kò sí kò mọ́ rí wa ẹ lè pe ipò tó tu kò lu bàbá tó fi wa yẹn lọ́wọ́ àti tí bàbá bá lóun ọ̀fẹ́ kẹ̀kẹ́ tí kò mọ́ rí wa ló ń tẹ̀ ẹ lọ́ fún bàbá wọn dákẹ́ ipò bẹ́ẹ̀ tó tún lágbára ju yẹn lọ ni wọ́n ti wá fa ìyàwó yẹn fún arákùnrin yẹn pẹ̀lú àlùkò àdìgbò yìí kọ́. torí bẹ́ẹ̀ obìnrin yóò gba owó àdéhùtà ìṣòwò fún yẹn ti pọ̀ díẹ̀ omi má rọrùn obìnrin ti fún yẹn ní kọ́lọ̀. torí tó kẹ́ tó ti kópọ̀ láwùjọ táwọn obìnrin ti ṣe wọn kọ́kọ́ mọ́ láìpẹ́ lẹ́yìn ọ̀kẹ́ ló wọ̀ kọ́kọ́ mọ́ níbo ti kówó díẹ̀ náà rẹ̀ ti fẹ́ tẹ́lẹ̀ obìnrin tó ti pé ìyàwó five thousand níjọ́ tí wọ́n ń ṣèyàwó wọ́n ní kí ni sọ̀rọ̀ àkíkẹ́ mú wa tó ń tọ́ lódodo àdéhùn sọ́kòkò àṣálá ó ní obìnrin tí kò fún ẹ̀kọ́ ìdòwú lẹ́ni tí ìnáwó ẹ̀ bá kéré ẹ wá já bẹ́ẹ̀ ọlọ́run tẹ́sí tọ ọ̀tá sílípa obìnrin ni gbogbo àjà bẹ́ẹ̀ tó sílípa obìnrin ni àti gbogbo àwọn ọ̀fẹ́ ní ìtẹ́sí ẹ ti ká kówó yẹn lọ kówó yẹn ọjọ́ lu lápẹẹrẹ obìnrin ní ẹ̀ kò lè sáré owó yẹn kó lẹ̀ fọ́sọ kó wù sọ lórí pé owó yẹn ọlọ́run ló tún ọyọ ọmọ tó fi mọ kó tó kó lọ́dọ̀ ẹ̀ tọ́ba ló fẹ́ kọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé mo fẹ́ kù ló pé mo jọ ní tẹ́ ti fẹ́ kú kábà yìí torí wọ́n wà nínú ìlànà òun ni pé wọ́n ti sàdá yìí jẹ́ owó fẹ́ fẹ́ kọ́ da padà tọ́ pé yọ lẹ kùránì rẹ mọ́ ibè bí kùránì ló gbé wájú ọ̀nì náà ní máa gbé ìgbẹ̀rẹ̀ lọ torí pé owó àti kí èèyàn ṣe rú dọmọ bó ti ṣẹlẹ̀ sáàmẹ́jì sọ́lọ́lá àtàlá wọ́n sọ sọ kí ìyàdọ́mọ lóàjì ó yẹ kí wọ́n gbowó lórí ẹ̀ wọ́n gbowó lórí ẹ̀ òun ni wọ́n sọ̀dá àkè rẹ̀ tí wọ́n fi fẹ́ níyàwó tàbí kí èèyàn lọ sí gbà irú èyí tàbí bí musa alẹ́ sàlámù sàlám tó ṣe fún àṣẹ́kù kẹ̀dé òjijọ́ yìí wọ́n lọ sí ìgbà ọdún mẹ́wàá òun ló fi sọ̀dá àkè ló fi ṣégin ní o kò fi ṣégin omi tó ṣe ilé ọ̀dọ́ tí omi dára wáyé wọ́n sára pẹ̀lú ẹ̀. obìnrin tó ṣe pílẹ̀ ọ̀dọ́ lọ́wọ́ wá jáde láyé áwọ̀ ẹ̀ lẹ́nu kò sí kẹ̀kẹ́ káàkiri ọlọ́run ọ̀gá ẹ̀ lẹ́wọ̀ irú ẹ̀ lẹ́nu obìnrin ti ti mọ lọ́wọ́ kàkà wọ́n wẹ̀ wọn náà á sì lọ ọlọ́run ọ̀gá ẹ̀ lẹ́wọ̀. wọ́n ní ká sí ẹ̀ka ọlọ́run ọ̀gá ẹ̀ lọ́wọ́

ẹ wá ewu tí ó sì nìyẹn tó ti sọ yẹn òun ni pé bàbá tó náwó lé ọ tó fi ẹ kò ẹyin lẹ kẹsì lọkọ láyà láàrin ara yín ara kùdẹrì ìyapa káàkiri Ọlọ́run ọba buhari tó wá ní Ọlọ́run fẹẹ pàṣẹ wípé ẹfẹ ìyàwó èyí sí àlejò pẹ̀lú ìyọ̀ǹda àwọn ará ilé wọn ará ilé náà wá yọ̀ǹda ìyòwò náà ní bàbá ẹ rí i àwọn Yorùbá wọn ni ọmọ kú ìyá ọ̀dọ́ ọmọ ti fìyàwó ní sùkú bàbá tí o kó wúlé sí ọmọ òun ó ti lọ kẹ́kọ̀ọ́ wa àti ìyàwó ní ní sùkú lọ́lọ́ ní tíṣẹ́ yóò fi ta wọlé mi. Irú àjọ wọ́n ti ti pẹ̀lú ìgbà sọ iná ẹ̀ ní ọ̀jẹ̀ ah ẹni yẹn kọ́ bẹ̀rù ọlọ́run àgàgà tí ò bá lè fi ẹlòmíì láyé tiẹ̀ tó tàdé bó ti ń gbélé yóò ti sọ pé ọ̀la yóò máa fi yóò máa fẹnu kọ́ gbogbo àwọn obìnrin láyé ike ẹ̀ ó rí i pé kọ́ bá máa sọ̀rọ̀ yọ́gbà ó sì fẹ́ lóṣà dáadáa wọ́n máa wo sílẹ̀ wọ́n bá lọ́dọ̀ ẹ̀ wọ́n bá tẹnu ẹ̀ ẹ̀ ìbáṣẹ́ ọjọ́ ìlú ìyẹn bá lóhùn ti gbọ́ ìyẹn ti fẹ̀ ní àwọn obìnrin bí apọ̀ yẹn tọ́lọ̀ bá ti sàn lẹ́sẹ̀ wọ́n ti sábà bá ti bẹ̀rẹ̀ wájú bá àti máa fẹ́rẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ obìnrin bá ti wò bọ́rọ̀ ti di nígbà bó ti yìí nìyẹn tí ọba dé yìí àbọ̀ pé nìyẹn ti fẹ́ẹ̀kan nínú tẹ́ẹ̀mù lẹ́sìn tọ́lá tẹ́lẹ̀ tọ́lọ́ lọ́wọ́ àdùsọ́lá ó nínú àmì láàbì mú lójú méjì òun náà ní ìdá wáhádá áhùlá tó bá sàlùkà wà ní ààyè irú náà ní tiẹ̀ yẹn kí yẹn gbọ́ mi sọ̀rọ̀ kí kí wọ́n ta gbogbo ìyàwó ìyẹn kó fi sọ̀rọ̀ ọ̀wá padà fẹ́ mọ́ ìwé lẹ́yìn ìjàmbá ìkáwà nínú ìṣesí mùnẹ́fìkì ọjọ́ àti máàkù àlàmẹ́rin ẹgbẹ́ akẹ́kẹ̀yẹ sọ́ra bẹ́ẹ̀ ọmọ padà lè ní yóò lè ìkàlẹ̀ ẹ̀fọ́ ìwọ̀n lọ́wọ́ ayọ́ tí wọ́n padà lè ní ìlọ́run lọ́wọ́ ayọ́. ìbéèrè yìí ká àwọn ìgbà tó lọ sẹ́nu ẹ̀rọ ní àgbà tó ní ara ẹlẹ́kẹ̀ẹ́ kan máa ń ké lọ alábàárọ̀ wọ́n gbé tí ó sọ sẹ́nu láti máa yẹ kúrò. wọ́n ní ìjẹ́lá ẹ̀sìn ti sọ lọ́wọ́ àdìsọ́lá tí wọ́n á máa lọ ọ̀dọ́ rẹ̀ láti lọ sí ìkáàrọ̀ ìkáàrọ̀ òun ti wá orí ọlọ́run sì fẹ́ àdáwọlé ní ẹ̀fẹ́ dáwọlé pé ẹ̀fẹ́ lọ́wọ́ ni àbọ̀fẹ́ tẹ̀lẹ̀tẹ̀ àbọ̀fẹ́ wálé ẹ̀kọ́ bá ti wáyé kéèyàn wá sí ọ̀rọ̀ kó ti wá lọ kàlẹ́ ti jáde ní àbúlá ọ̀rọ̀ jẹ́ ọlọ́run dàlá wípé anẹ́bí sọ́lọ́ àtọ́lá kọ́ wa lẹ́kọ̀ọ́ títí yẹn bá gbèrò alámọ̀rí ìdásẹ́lẹ̀ kọ̀ọ̀kan yẹn bá gbèrò alámọ̀rí ọ̀yẹ́ lẹ́sìn lára káàdé ìbọ́sì ìdẹ́sẹ̀ ọwọ́ àtàdúrà àdúrà ti ti kára ẹ lọ bá wà فبيرضي اللهم انا نستخيرك بعلمك ونستخيرك نستخيرك بقدرتك في دينك ibi ọlọ́run mo ń wá orí rẹ pẹ̀lú náà rẹ ẹ́ mo sì ń wá agbára ìkápá ọlọ́run pẹ̀lú agbára tí ń bẹ mọ́ torí wọn lọ́mọ èmi ọmọ yóò bá gómìnir kéwù ló ti sọ gómìnir wa lè di ìdíkàtà rẹ sí wọn tó bá mọ̀ èyí pé tẹ̀sán fẹ́ dáwọ́ lé ìrere ni tọmọ pé á lórí mi nú ayé mi àtẹ̀sìn mi lákùnjẹ́ ọ̀rọ̀ òkàdà rẹ̀ tọ́ba rí pé láburú ní gbé mi kó bẹ́ẹ̀ lè kẹ́ bẹ́ẹ̀ sì lẹ̀ sí irú yẹn kálukú ni wọ́n ní kó ṣe kò sí ohun tó lè wọ ara rẹ̀ sí ìsẹ́lẹ̀ rẹ̀ òun làdó àwọn àbáà ní máa ń pẹ́ ní wọ́n bá débi òde àdó àwọn kẹlọ pé pàtó àbáà ti dókòó pé gbogbo ọdẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa wá sọ̀rọ̀ tí ó fi di agbófinjì alẹ́ àdínkù ti náà wáyé. torí pé nìkan bá sọ̀rọ̀ yìí pé ọmọ mi lọ́wọ́ alẹ́ òwe ọlọ́dà fún yóò ṣe ṣe fẹ́ ti dé ni yóò ní rọ aláboyún ọlọ́dẹ wọn bí wẹrẹ tí ọ̀yà nìkan tún ti dé yóò ní rọ àwọn àjò wọn rọ tún ti dé kátàkárà wa arére fẹ́ fẹ́ mọ̀ pé ní oṣù. wọ́n rẹ̀ النبي صلى الله عليه وسلم قل يأتي يوم حديث حفصة رضي الله تعالى عنها قل يأتي يوم صلى الله عليه وسلم tọwaasi léèrè ti pàṣẹ ọlọ́run ọ̀dẹ̀ ẹ̀ ti sá ọ̀pẹ̀ gbogbo ní ọjọ́ nínú ẹ̀dá wa ni tó bá nígbàgbọ́ tí mo ti yẹ bí mo sọ ó ti ṣe kékeré pẹ̀lú tọ́tọ̀ kalẹ̀ fáwọn ẹni tọ́lọ́ lọ́wọ́ àlùfẹ́lá. tọ́rọ ẹni tọ́lọ́ bá yẹ kí mo bá wá ń gbẹ̀yẹ ẹni tí wá ń báyà òun ẹgbẹ́ kọ́ bọ́yà fáwọn onílé lòdì àti ń fi yèpẹ́ sílẹ̀ ní àbá àbó onídọ̀tí bá rí àbá àbá àti fún gíláàsì ní àbí ìtọ́sà tẹ́lá ní àti wọn pátá ọ̀daràn gbà ní gbogbo wọn. ó ti ń ẹtọ́ lọ yẹ fẹ́ òkan náà wọn ní gbà wọn fọ́gbọ́njẹ ọjọ́ òdìgbà tó ti mú fẹ́ ti yẹn sọ ọba tó àbúgbà gbọ́ àwọn ah, oṣù lè gbèrè gbogbo sọ̀rọ̀ láti máa lọ sáyọ̀ ọwọ́ tí mo lè fọ́kọ̀ yìí ọkọ̀ àwọn lọ. fún ìdí wọn ọmọ tó ti fẹ́ kọ̀ táwọn bẹ́kẹ́ bá ń wí kọ yìí náà àlá ìdílé ẹ̀ omi ti fún wa èèyàn mélòó ni wọ́n nìkan dá lóhùn ẹ̀rẹ́ tó gbélé ìtòrí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àwọn ọlọ́pàá orí ìjọ. Thank you.